إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدعوكم الله الله ọba tí ó ṣe ìkójọ wa ní ààyè yìí tó ṣe ní rọrùn ọba tí ó ṣe wá ní mùsùlùmí kò ṣe ní máa ṣe wá lẹ́yìn kò ní ṣe agbára wa kò ń ṣe pé torí wípé làákàyè wá pé ju tàwọn ẹlòmíì lọ ọlọ́run wa subhanahu wa ta'ala ó fi ṣe kò gẹ́rì àwọn tí àti àwọn akẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ Ìyá ń so gẹ́gẹ́ bí tí a ń bá lọ àfikẹ́ fún ọlọ́mọba lórí àwọn orí rẹ̀ bákanáà tọrọ sọláfí fún anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam ẹni tí ọlọ́mọba tó gbé ìgbé tó rán níṣẹ́ láti wá mú kúrò nínú òkùnkùn rẹ̀ lọ sínú ìmọ́lẹ̀ láti mú wa kúrò nínú àánú lọ sínú mọ̀nà ìkí ọlọ́run ọlọ́run kó máa bá anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam àti gbogbo àwọn sàhábà bẹ̀rẹ̀ láti rí àwọn ìyàwó rẹ̀ àwọn ọmọ àti gbogbo àwọn sàhábà tí ó kù tí lórí gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé ìlànà wọn ti jọ́ gbogbo àkíyàmù lẹ́yìn náà mo kí àwọn tí wọ́n jẹ́ organizer ìdìbò yìí pàtàkì jùlọ mo kí àwọn bàbá wa tí wọ́n ń bẹ níkàlẹ̀ abẹ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala fún yí padà sí aburú ọlọ́mọdé kò tọ́ sí ẹnìkọ̀ọ̀kan yìí ọ̀ní gbogbo àti àlàáfíà ara lórí ẹ̀sìn ọlọ́mọba subhanahu wa ta'ala lórí tẹ̀lé ìlànà anábíwá Muhammad sallallahu alaihi wa sallam tí ọlọ́pàá bá kí òṣèré fún yí bá ti tọrọ fún yí náà látọrọ fún yí kọ̀ọ̀kan wa lẹ́yìn náà tọ́pìkì tí wọ́n kí ajọmọ ìfẹ́rawa bá kí èsì bákan náà láti fi ṣèjáde lẹ́tọ̀ọ́ fúnra wa náà ni mẹ́sùn wọ̀n mọ́ṣẹ̀lẹ̀ ẹni tí a lè pè ní ìmúṣe ní ìwé aṣọ fún ẹlẹ́bọ̀ ta ni a lè pè ní ẹlẹ́bọ̀ tó túnmọ̀ sí wípé kìlí kan bẹ gbogbo wa mọ̀ wípé ẹbọ ni wọ́n ń pè èyí tí a lè tú ní èdè lábáwá sí àṣírk kí nǹkan tí ń pè ní àṣírk àṣírí gbólóhùn lágbáwá rẹ̀ tó ṣe wípé ó wá látara gbólóhùn àṣẹ́rẹ̀ká tí orí yíyàn sí partnership ọlọ́jẹ́ pé company wọn máa pè ní ṣẹ́rẹ̀ká torí pé company kò ń ṣe ènìyàn kan ní sábà wọn ní àbí ẹ̀kẹ́ ní darí ẹ̀ so gbólóhùn ṣẹ́ẹ̀ká ìtumẹ̀ ní wípé partnership gbogbo wa lọ́dẹ̀ mọ̀ bí ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba ẹ̀yọ kan ṣoṣo ni gẹ́gẹ́ bí ó ṣe sọ fún àdágbà Muhammad sallallahu alaihi wa sallam qul huwa ọlọ́wọ́ wá ní tó fún wa wípé ọlọ́ọ̀hù ọlọ́wọ́ bá allah ahad ọbọ̀ ọ̀kan ṣoṣo ọbọ̀ ọ̀kan ṣoṣo fi àtìmáyé yìí wá sí fàásì níbi àwọn orúkọ rẹ̀ àti ìròyìn rẹ̀ tí gbogbo orí yá sí yìí wà sí ìwòrò ìyá ti yìí àti níbi ìjẹ́ ẹni tó yẹ kí a ṣe ìjọsìn fún lónìí nìkan ṣoṣo ọlọ́wọ́ wa subhanahu wa ta'ala ọba àsóní ọba tí ó ní pátínà kò ní orogún kò sí ṣírkù pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ ni kò sí ṣẹ̀rí kò sẹ́yìn sáà sọ wípé pátínà ọlọ́run ọba ni torí bí ọlọ́run ọba Allah ahad ọmọ ọ̀kan ṣoṣo ni wọ̀húwà ìwà ìlú ọ̀hà òun náà ni ọba ọ̀kan ṣoṣo alfaha ọba tó ṣe pé òun náà ni ó tẹ̀ mọ́lẹ̀ tí ó yẹ pẹrẹ tí ó wálẹ̀ gbogbo ẹni tó wá ń bèèrè táà bá wọ ọlọ́wọ́ wa subhanahu wa ta'ala òun náà ni ọba bẹ́gbà ọba tó ṣe wípé kò sí èèyàn kan tó kú lọ́wọ́ níbi ìbẹ́gbà rẹ̀ òun ló dá gbogbo nǹkan kò sí tó dá ọlọ́wọ́ wa subhanahu wa ta'ala òun ọba tí ń ṣe jẹ́ ẹ̀mú fún gbogbo nǹkan òun náà lọba tó ní ẹ̀mí gbogbo nǹkan lọ́wọ́ òun lọba tó ṣe wípé yóò mú ẹ̀mí kúrò lórí rẹ̀ nígbà tó bá ń bẹ ní òrùngbà rẹ̀ òun lọba tó ní ìkápá àti dáwà padà láti gbé wa dìde kí kálukú lè ṣe ìṣirò iṣẹ́ rẹ̀ eléyìí ni àwọn àfẹ́sì ń pè ní ìmọ̀ ọlọ́run ọba lọ́kàn níbi ìjẹ́ àtẹ́gbà àti ìjẹ́mi tó ṣe kó ń ṣe díjẹ múmu àti ìdarí ayé èmú lọ́pùn ṣoṣo tí àwọn àfẹ́lẹ́ ti pé omi ọ̀tẹ́ ní orí orí ìyà eléyìí tí a mẹ́rin wà yìí àwọn tí wọ́n jẹ́ kéfèé ní mẹ́ta tí ọlọ́pọ̀ bá pè ní kéfèé wọ́n nígbàgbọ́ lú ẹ̀ oníṣẹ́ ti mọ̀ sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ọba ló sọ nínú Al-Qur'an Al-Karim ọlọ́pàá ọba tó fún àdáwọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ibi wọ̀nyà ìsà àlùsáhùn man khalaqa as-samawati wal-arda wa sakhara ash-shamsa wal-qamar ọlọ́run tó bá bẹ̀rẹ̀ lọ́wọ́ wọn wọ́n lẹ́ ìsà àlùsáhùn tó bá bẹ̀rẹ̀ lọ́wọ́ man khalaqa as-samawati wal-arda tàbí tó dá sọ́mọ́ àti yẹn. wa sakhara ash-shamsa wal-qamar òun tó yọ tó wọ̀ òṣùpá tó yọ ọyọ tó wọ̀ padà ní tó tẹ̀ lórí bá fún wa ọlọ́pọ̀ ọba ní ẹ̀kúrú ọlá wọ́n ní àlọ́ àmìṣe ẹ̀kúrú àlọ́ wọ́n ní àlọ́ àmìṣe bákan ọlọ́pọ̀ subhanahu wa ta'ala ní wọ́lẹ̀ ìgbà alkahun wọ́n ní aláàrùn láàmù nítorí bá bá wù ọlọ́run wọn bá sọ nínú ayẹ̀ tó bá bèèrè wọn pé ta ló dá wọn wọ́n ní aláàrùn láàmù tó bá bèèrè pé ta ló dá sánmà sílẹ̀ wọ́n ní aláàrùn kalẹ̀mí tó ń ma fún wa ẹni bọ́ ti wá ń bíbà rí pé kí ni ìdájọ́ tí àwa lè fún lẹ́yìn báyìí ṣé ló gbàgbọ́ ní àbíkò ṣe gbàgbọ́ ṣé mùsùlùmí àbíkò ṣe mùsùlùmí nítorí tí wọ́n ní kálọ̀ ní sọ ìjà ah, ẹni tó bà dá ẹni tó bà kí ọlọ́wọ́ ọba ló dá fún àti rẹ̀ ẹni tó bà kí ọlọ́wọ́ ọba lóríba ló ti òṣùpá lóríba á mùsùlùmí ni èyí tí ó jẹ́ ìdáhùn ọ̀gbọ̀n ṣùgbọ́n lọ́pọ̀ bá tí ọlọ́run ọba ló dáhùn ló ń ṣèlú fún lórí ìkápá lórí gbogbo nǹkan kéèyàn gbà á nǹkan tí ìyàn ẹ̀yàn ni ẹni tí ò bá gbà ìwé ìyàn bí ó ẹni tó bá tún wá gbà kò tí ì tó ká pé mùsùlùmí gẹ́gẹ́ bí ọlọ́pọ̀ bá tún hàn wá tààlà tó ṣe lé kámọ̀ ní alukọ̀rọ̀ àmì ìtẹ̀wò torí pé kò yẹ kí àdúgbò Muhammad sallallahu alaihi wa sallam kọlọ̀ wọn bá tún gbé ìdílé mọ́ kó wá fún pàwọn tó ń gbé ìdílé láàárín wọn kó wá sọ pé ẹlẹ́bọ ni wọ́n ọlọ́mà ló sọ wípé láyé fún ilẹ̀ ní àkápọ̀lú ní ààrẹ kìtàbí wàlúwìṣìnkì ọlọ́ni àwọn tí wọ́n ṣe kèfèrí ní ààrẹ kìtàbí nínú àwọn tàà fún kíra síwájú wàlúwìṣìnkì àti àwọn ẹlẹ́bọ múlùfàkìrì hátàtà tí ọmọ ìbàyìí náà ọlọ́run bá ní wọn jáwọ́ wọn àjáwọ́ ní wọ́n ṣe látàrí àtẹ́lùbáyìnà àgbàtí àlùbáyìnà òdodo tó ní wa bá wọn rọ̀súlù ní àwọ́ òjì látọ̀rọ̀ ọlọ́pọ̀ bá èyẹ́ tí ìrọ̀sọ́pọ̀ pàdébọ́pọ̀ bára tó ń ka àwọn síra tákàndá tó ṣe kó jẹ́ nǹkan tí àwọn ọlọ́pọ̀ bá ti fọ̀ wọn jẹ́mọ́ àwọn fẹ́ ká di àwọn nǹkan wọ̀nyí ọlọ́run bá ní àwọn tó ṣe pé káfọ̀ àti tọ́jú ìgbìmọ̀ inú àwọn ta fún kíra tó túmọ̀ sí pé àwọn akẹ́kọ̀ọ́ gba kíra náà wọ́n sì tún ṣe ìgbìmọ̀ tó ń bẹ́lẹ́ pé kí ni kíra bẹ̀ lọ́wọ́ wọn. bákan náà wọ́n wà ní mọ́ṣẹ́ ìgbìmọ̀ àti àwọn mùsùlùmí ìyẹn àwọn ará mọ́kà tí ọlọ́run ọba gbé àlẹ́ àwọn náà ni àwọn tó lọ wọn máa ń sọ́kú wà láyé ìgbà àìsà òun tó bá bèèrè wọn mọ́tàlápọ̀ òun ta ló dá wọn ẹ̀kúrú lọ́la wọn ni àlọ́run wọ́n la ìsà àìsà òun ìfàlàpọ̀ sọ́nà wà sí wọn lárúkọ tó bá bèèrè lọ fún ta ló dá sọ́nà àti rẹ̀ in tí èyàn ó fi máa jẹ́ mùsùlùmí ó pọ̀ ìlú tí ọ̀pọ̀lọpọ̀ ní ìlú lọ olóòjẹ́ pé àwọn ànábì ọlọ́run ọba wọn a máa sọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba ètò tó máa lè kí àwọn ṣe nǹkan tí ó lè kí àwọn wá ogun pẹ̀lú ẹ káwọ àdúrà náà bí ìbọ̀rọ̀ ìmọ̀ àríwọ̀ ọ̀sọ̀rọ̀ olùwẹ̀lúmi wọ́n níyà ìlú ọba òkèmí àtàwọn ọmọ ní gbéwàjì aná àbúrò àfúnáàrùn gbéwàjì rẹ̀ sí ìmọ̀ sí òòṣà rọ́bì ìrìnàwónà aláìmẹ̀tẹ̀ fíra ìrìnà ìlú ọlọ́wọ́ ọba ní òòṣà táwọn èèyàn ń bọ́ èyí olóṣù ọ̀gọ̀rọ̀ àríyìn òjìdá náà ní ìrẹ́mà àlẹ́sọ̀rọ̀ olóṣù tọrọlọ́gbọ̀rọ̀ ọba ètò kó mọ́ ṣe rẹ̀ tí ó máa wá orogún fún ọlọ́mọba subhanahu wa ta'ala نبوى محمد صلى الله عليه وسلم كذلك الإمام البخاري رحمه الله تعالى في بوان والأدب المفرد أبو بكر من مروى أنا من جوكا أنا يواصل وصنطير يا أبو بكر قل الشرك منكم ẹ̀fọ́ láàrin yín láàrin yín òtòjé láàrin àwọn àtẹ̀bẹ̀ yìí lẹ́ṣẹ́kù fíìkù ẹ̀bọ̀ láàrin yìí oríṣàlẹ̀ àpá ìdèlíre náà nǹkan tó pamọ́ ju rírìn àwọn èdè wọn jẹmọ́ tí àwọn ìràbá yìí fún alìmọ́tẹ̀lẹ̀ ìrìn sábà kọjá tó ga ìràlúgbàlúgbà ẹ̀kọ́ alìmọ́tẹ̀lẹ̀ bá ṣe lè tètè mọ̀ yẹ́ bẹ́ẹ̀ ni èèyàn lè máa ṣe wọn tí ó sì mọ̀ ilé rẹ̀ mùsùlùmí kódò lè bá níjà lórí ẹ̀kan àbúgbàtí wá bí ìlú àníwà Muhammad sọ̀rọ̀lá àtàlá ìgbè wàhálì ṣírk ìlà ìyẹ́jì àlá alìsánù ma àlọ́ ìlàáàdì أنزل الله صلى والذي نفذ اليد هو في وبطن يمين بيقول للشرك أخطر دليل النمل أبو أنت في الشرك وولوجو في الولا مبا أنت تقول ما ما جنوني أولي أنا دعا محمد صلى الله عليه وسلم فلا أقول على ما إذا كنت كنت أقول دعني صلى الله عليه وسلم كان كنت أقول شيء ذهب عنك كثيره وقليله إن جربوا kékeré àti ńlá yóò mọ̀ kúrò rẹ̀ àti in addition to the fact we do want to clear wọ́n náà ní ẹ̀fí tó bá fún wọn sọ gbọ́nà ìlú ní ṣàdúrà yìí ètò jẹ́ kékeré ẹ̀fọ́ àti ńlá ẹ̀fọ́ lọ́wọ́ mọ̀ kú ẹ̀rọ ńbẹ́ anábíwá Muhammad sọ̀lá wa ni wọ́n sọ wípé alahumma inni a'udhu bika أن أشرك بك ما أعلمه rí ọlọ́wọ́ bá òwò bá jẹ́ ní kí n mú orogún kan papọ̀ mọ́ ọlọ́wọ́ wa ní tí mo máa mọ̀ ṣe kó àtẹ̀kùn kàlí máa la àdàm èyí tí n bá dẹ́mọ̀ mo wá ọkùnrin sí ọlọ́wọ́ wa tó hàn án tààrà kí a tó lòdì lè kò ní pé àwọn àdájọ ọlọ́wọ́ wa gan wọ́n ń pa di ọlọ́wọ́ wa níbi tí àwọn pa ẹ̀rọ pẹ̀lú àwọn ẹni ọlọ́pọ̀ bá ńlá ńlá wọn pàdé ọlọ́pọ̀ bá níbi pé kí ni kí àwọn wá olùkú pẹ̀lú ọlọ́pọ̀ wọn tó hàn àwọn kàrà bó wá ní olóògbé pé àwọn nǹkan wà yìí tí a gbọ́dọ̀ wọ́n ni tẹ́yà bá níwò ẹ̀rùn gba ìsìláàmù gbogbo alamọ̀ tí ó kọjú èdè mùsùlùmí ni yóò ní àṣìbájú ọlá ilẹ̀ ìlọ́lá ìwọ̀n ní Muhammad Rasulullah ṣùgbọ́n yóò bá ti tọ́ tó lè kúrò ń bẹ̀ mọ́ ṣàlùsọ ìgbókèrè yìí ó ti sọ àṣìbájú ọlá ilẹ̀ ìlọ́lá olùwà ní Muhammad Rasulullah ìjẹ́ kẹ́kẹ́ lè dé kúrò ilé àwọn àbẹ́rẹ́ ti ń pè ní kíni na wá kí mú àti Islam àwọn nǹkan tí máa ba Islam nìyẹn jẹ́ ìyẹn láàrin ìlọ́lá ṣùgbọ́n ó ti kúrò ní Islam ó lè mọ̀ fún muhammadu rasulullah oníkúrò muslim tó ló ti ṣe àwọn nǹkan tí ó bà jẹ́ gẹ́gẹ́ bí ẹni tó ṣe ń gbé ohun tí ìrùn ṣùgbọ́n kò lálọ́ ọ̀la ìrùn kíkí lára orígun ẹ̀rẹ̀ fún ara rẹ̀ tí ìrùn kíkí báyìí lálọ́

torí tí ó ti ṣe àwọn nǹkan kan tí ó jọ mọ́ nǹkan tí ó bẹ̀rẹ̀ sí ẹ̀jẹ̀ àti káàkiri kó ṣe nǹkan tí a ń pè ní àṣírk ṣírk nǹkan tó lágbára púpọ̀ ni ọlọ́pàá subhanahu wa ta'ala sọ fún àwọn ọmọ Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́pàá bá ní wọ̀nà pẹ̀lú ìyá ilé ìjà wà ní lẹ́gbẹ̀ẹ́ ní kọ́ọ̀lù ọlọ́pàá sọ àkọ́kọ́ náà lẹ́nu tó ṣíwájú rẹ̀ náà lẹ́yìn àṣàràkà tó bá gbé nǹkan kan sí ipò ọlọ́run tó fi ṣe pátánà ọlọ́run wa lẹ́yìn àkọ́kọ́ náà àmàlù gbogbo iṣẹ́ dáadáa tó bá ṣe gbogbo wà bẹ́ẹ̀ ọ̀làtàkùn náà ń dàgbà ọ̀pàpẹ̀lẹ́ yìí ìyẹn nìkan kọ́ ó wà ṣòfò ẹni tí ṣe ẹ̀rọ bàjẹ́ ó ó máa bẹ́ náà wọ́n ènìyàn kú ọlọ́wọ́ bá ní bá ní ilẹ̀ afọ́ àrùn ọlọ́wọ́ bá aláàrùkà ní oṣù ìbáadà fún mo fẹ́ ká ti gbọ́dọ̀ yẹn bá ní ilẹ̀ afọ́ àrùn ọlọ́wọ́ bá ní ilẹ̀ oṣù ìbáadà fún wàkúnmìnà ṣàfihàn jẹ̀mọ́ fún ọlọ́wọ́ bá Lọ́pọ̀lọpọ̀ gẹ́gẹ́ bí àwọn ṣe máa ń sọ nígbà tààrà ń ta súwọ́sì fàtíhà ìyáka na àrùn wà ìyáka na tààyè ìrẹ́ nìkan là á máa ṣe òjọ́kì fún di nìkan là á máa wá àgbọ̀wọ́ rẹ̀ ní ibi tó ṣe wípé ẹ̀dá kan ò ọlọ́run bá nìkan ní fún ìtọ́jú yẹ ìbáadà ọlọ́run bá nìkan fún bá ní ìlà àǹfààní ọlọ́run bá nìkan ní fún ìyá àtàná àbúrò èyí ọlọ́run bá nìkan ń ṣe ìdọ́kùn fún là ń fún tó túbọ̀

ọba tó ṣe fún gbogbo alágbára yóò máa tẹ̀wájú rẹ̀ kí la fẹ́ lórí rẹ̀ olùdó ọlọ́pàá sọ fún àwọn ọmọ ọmọ àtàlà ipe kó má ṣe ṣírúkú pẹ̀lú kó má ṣe ṣírúkú pẹ̀lú wọ́n ni ká ẹ̀kọ́ ní oṣù ọdún sọ fáwọn àdáyìn tó ṣíwájú rẹ̀ náà ọlọ́pàá bá ní ṣe ìbádà fún ó pẹ̀lú ta bá ń sọ̀rọ̀ ń bá ṣírúkú a mọ̀ sọ̀rọ̀ ń pa ìbádà náà bí a bá sọ̀rọ̀ ń pa ìbádà a mọ̀ sọ̀rọ̀ ń pa ṣírí olùkọ́tún jẹ́ kí ọlọ́pàá bá ń sọ nínú súra ọ̀pọ̀lọpọ̀ náà náà ní súra ní ká ọlọ́pàá máa ń káàlẹ̀ ẹ̀rù nìkọ́ arábì yìí pàdìyà àmàlì àmàlà ń sọ ìkà gbogbo tí wọ́n fẹ́ pàdé ọlọ́pàá dáadáa pàdìyà àmàlì àmàlà ń sọ ìkà iṣẹ́ dáadáa lọ́wọ́ ẹ̀rọ wọ̀nà ìlú ìṣúlùfẹ́ ìbàdá ti rọ́bì ní àhàbà ọlọ́wọ́ bá lọ ìbàdá ń lẹ́nu kò wá gbọ́dọ̀ mú papọ̀ mọ́ ọlọ́wọ́ bá ní ìbàdá tó ń ṣe bọ́lọ́ ọ̀rọ̀ tó jẹ́ pé à ń ṣe ìbàdá fún ẹ̀yìn kankan àyàfi ọlọ́wọ́ wa kò sí ẹni tó ní ìzáàbù ìbàdá wa ànábì ọlọ́wọ́ bó ìzáàbù ìbàdá wa bẹ́ẹ̀ ni màláìkà kan ò ìzáàbù ìbàdá wa Kamati sọ àbá tí ò tó ànábì ọlọ́ọ̀bá tí ò tó màláìká kò sí ní tó ti zá ìbára wà gbogbo ẹ̀dọ̀ ọlọ́ọ̀bá gbogbo ẹ̀dọ̀ bá ti wá rí wípé ìbáàdà tó yẹ ká ṣe fọ́lọ́ ó ń fún ẹ̀dọ̀ ọlọ́ọ̀bá kan èèyàn ni ó òkúta ni ó igi ni ó omi ni ó àlùjànnú ni ó màláìká ni ó tó wá ti ṣe papọ̀ àṣọ àtàmà àlọ́ọ̀ rẹ́yìn ọ̀hún ó ti mú nǹkan míì papọ̀ mọ́ ọlọ́mọba nígbó jẹ́ ẹ̀tọ́ ọlọ́mọba wà pín láàrin ọlọ́mọba àti ẹ̀tọ́ ọlọ́mọba jẹ́mọ́ kí là ń tàbàdì ìdáǹtàbàdì ni pé nígbó bí wàhálà láàrin àmẹ́wà Muhammad sallallahu àti àwọn ará tí ọlọ́mọba tí sọ wípé wọ́n gbà fóun wọ́n bá kóhun lòrí ṣe jẹ́ ẹnu mọ́ wọ́n bá kóhun ló dákún máa sílẹ̀ in tó bá wàhálà alẹ́ láàrin wọn tí Muhammad tán máa ń pè ní alhamim tó fi di ẹni tó ṣe wípé wọ́n ń bú tí wọ́n ń ṣépè fún tí wọ́n ń sọ̀tọ̀ fún sọ̀pa rẹ̀ òun náà ni ó pè wọ́n lọ síbi rẹ̀ máa dá ń mọ̀tàrà wàhálà láàrin gbogbo àwọn òṣìṣẹ́ ọlọ́wọ́ bá ti àwọn èèyàn wọn ni anábì inú àrẹ ìkùránù sọ́rán ọ̀rọ̀ ìbádà ìlú dáwà lálẹ́ láàrin wọn àwọn èèyàn rẹ̀ anábì Ibrahim àrẹ ìkùránù sọ́rán ọ̀rọ̀ ìbádà ìlú dáwà àwọn èèyàn rẹ̀ gbogbo àwọn anábì ọlọ́wọ́ bá sọ fún wọn pé

ما نعبدهم إلا يقربون إلى الله زلفى àwọn ìfẹ́sọ́lá ń ṣe ìbádà fún mi àwọn alágbàpá ń ṣe ìbádà fún wọn ìgbà ń ṣe ìbádà fún wọn nítorí pa abẹ́nà súnwà mọ́ ọlọ́run ọba ni wọ́n ti ẹ̀ta ní ìfọ́lọ́run rẹ̀ wọ́n gbà pé àlá ń rẹ̀ ṣùgbọ́n ọ̀nà olè àwọn abẹ́ ti di ọ̀dọ̀ ọlọ́run táwọn bá ń fi àwọn ìtàn táwọn ṣe bádà fún ní àwọn ẹni ọlọ́wọ́ bá ní tàbá tí wọ́n ń ṣe ìjọ́sìn fún wọn táǹtì wọn afẹ́fẹ́ súnmọ́ wọn wá ní káwọ ẹtí ìlú wọn wá ẹtí ìnáwó wá ní ẹlòmí náà wà lónìí tí ẹlòmí máa mú lára àwọn nǹkan ìbádà tó ń fi fún ẹnìkan àwọn ẹ̀yàn lọ́wọ́ bóyá ṣé nǹkan ló fi ń fún ni tẹ́wọ́ wọ́n tó ń pè nǹkan ẹ̀yẹ kò ráì yóò wá ní àwọn ah, ọmọ náà ní abẹ́rẹ́wọ́ tí wọ́n lọ́wọ́ bá ní àwọn ní ọlọ́wọ́ bá ní abẹ́rẹ́ tí wọ́n tún mú ọlọ́wọ́ bá ní the same argument tí àwọn ìpè ní mọ́ta fún àlẹ́gbọ́ Muhammad máa nà àbúrò ìgbà lè sọ ní wọ́n ìgbà agbàpọ́lọ́ ọba lórí ọba ẹ̀kọ́ ẹ̀ ṣùgbọ́n afẹ́ fi àwọn nǹkan wọ̀nyí súnmọ́ ọlọ́run ọba ni òun la fi ń gbóra fún wọn la fi ń ṣe ilé fún wọn la fi ń ṣe èyí tó ló jẹ́ pé èyàn lè máa kí òun kó máa gba rẹ̀ kó máa lọ ájì kó máa lọ múra ṣùgbọ́n wọ̀n bó ṣe kò lè láàrín ìrìnàdà ẹni tó àwọn iṣẹ́ ìjọ́sìn kan bẹ tó yẹ kó fi fún ọlọ́ ọ̀rọ̀ ṣùgbọ́n ṣì fi ń fún nǹkan mi ó dẹ̀ ṣì ń fi rùn sọ̀rọ̀ tó bá dẹ̀ ń ṣe ṣírù pẹ̀lú ọlọ́mọ ọba gbogbo ìjọ́sìn tó máa ń ṣe òrìjẹ́ gbígbà pàtàkì lọ́pọ̀ ṣe pé ṣírù tó ṣe ṣírù tó gbé kúrò ní ìsìlámù pátápátá gẹ́gẹ́ bá ti padà máa ṣàlàyé fún ara ìṣàlá so àwọn kèfèrè mẹ́ta wọ́n bá pọ́lọ̀ ọba ló dá wọn ló ṣe jẹun ní wọn wọ́n bá kó ohun ni ó ní kó máa yọ òun ló tó ìlú ní kó máa yọ òun ló tó ìpá ló ní kó máa yọ ṣùgbọ́n ibi tí wọ́n ti gbà òun ni pé àwọn òní máa ṣe ìjọsìn fún ọlọ́run ọba nìkan àwọn máa ṣe ìjọsìn fún àwọn nǹkan ní ìdá tó jẹ́ ní ọlọ́run ọba láti fi súnmọ́ ọlọ́run ọba eléyìí tí gbogbo àwọn ànábì ọlọ́wọ́ bá tí wọ́n kó lọ́dọ̀ àwọn ènìyàn lọ. ànábì inú alìkọ̀lá sọ̀láàmù àwọn èèyàn rẹ̀ sọ fún gẹ́gbọ́n bá ti sọ fún wọn sọ́lọ́tù lúrù ọlọ́wọ́ bá ní wàkọ́lù látàzárùnà ìyàtàkù wà látàzárùnà wọ́ìdà wà látúwà kọ́ àti wọ́dù àti ìṣòwà àti yàkú àti mọ́tò lẹ́yìn pé ẹ máa fi wọ́n ẹlẹ́ ẹ má ti kọ́mọ tó dé yìí kó wá dání kúrò ní iṣẹ́ ẹ bá bàbá yìí tí wọ́n ṣe tani wájú tani ìṣòwà tani yàkú tani àwọn gbogbo àwọn tọ́mọ̀ bá dárúkọ ẹ̀yìn nínú sọ́rọ̀ ìmúlò ẹ̀yìn ìwọ̀n ṣùgbọ́n tàbí jáde láyé ṣèmáyì fi jọ àwọn ọmọ wọn wípé ẹgbẹ́ òṣìṣẹ́ máa rájà bàbá yìí kò bá dá ṣe bá lè béèrè wọn láti lè wọn fi rántí wọn àwọn ẹ̀yà wa gbọ́ wọn béèrè wọn èrè tí wọ́n bẹ́ yìí àwọn tí wọ́n béèrè yìí láti wọn fi rántí wọn bá wá ní ìgbà tí àwọn generation náà béèrè táwọn náà tún kásẹ̀ lẹ́kùn wọn lọ àwọn tí wọ́n jẹ́ àwọn táwọn náà tún fi lẹ́kùn ṣèǹtọ́n tó ti báwọn náà lọ́pọ̀ pé bóòlẹ̀ yóò fẹ́ ṣe àwọn èrè ìrìn àwọn bàbá yìí in tí wọ́n ń kéfè tí wọ́n ń gúnra fún ni tí wọ́n ń jẹ́jẹ́ fún ni ṣẹ́yìn òní máa ṣe ni ọ̀rọ̀ náà bàbá yẹn ti ṣe ni orí tí wọ́n ń gúnra fún wọn wọ́n ń jẹ́jẹ́ fún èrè wọ́n ń kéfè àwọn èrè àti bẹ́ẹ̀ lọ́rọ̀ bó ti gbé ní ẹ̀bọ́ wọn ní rẹ̀ ẹ̀bọ́ àkọ́kọ́ tí ó kọ́kọ́ wọn ní rẹ̀ bó ṣe wo Yorùbá látara kí ni látara ìyá àwòrán àwọn èèyàn tá a nífẹ̀ẹ́ pẹ̀láti lórí àwọn ìfẹ́ wọn kára lọ́dún náà sí wọn ibi ìrẹ́tì ìṣẹ̀lọ́nù ló bá wọ ààrin wọn so ẹgbọ́ yìí nípa ọ̀rọ̀ àwọn ẹgbọ́ àkọ́kọ́ so gbogbo àwọn àrẹ́bí ọlọ́mọ wa àwọn ẹgbọ́n bá nìkan yìí kò tọ́ sí ànábì ọlọ́wọ́ bá kan òṣìṣẹ́ ọlọ́wọ́ bá kan tí ò ní lẹ́nu kálọ̀wọ́ olùkọ́ wọn dáadáa àwọn àtàwọn èèyàn ọ̀rọ̀ pé ṣọ́lọ̀ ló dá wa òun kọ́ ló ni wọ́n ní tó lẹ́ pẹ̀lú àwọn èèyàn wọn bá ń òun ní kí ààrin ìgbà ti ilé rùn ẹni tó fi ọlọ́pàá nìkan ní káàmẹ́ ṣe ìbára fún so eléyìí òun ni àwọn àfẹ́ ti ń tẹ̀lé tàwíìlú ìbára tàwíìlú ìbára káwọn ọlọ́pàá lọ́sàn ṣoṣo níbi ìṣe ìjọsìn fún ó bójú ní ìpapọ̀ mọ́lọ́run níbi ìjọsìn tàkọ́kọ́ òun láti ní tọ̀jú ìròyìnbòríyà ká mú ọlọ́run ọba nìkan lẹ́ni tó dá wa tó ń ṣe òjẹ́ òun fún wa tó darí ayé ká mú ọlọ́run nìkan ṣoṣo ìdákejì rẹ̀ ní ṣírùkù ìròyìnbòríyà ká mú ẹlò ní ìpapọ̀ mọ́lọ́run nígbé wọ́n jọ dáyé ni wọ́n jọ ń ṣèpò ayé ni ìgbákejì ọlọ́run ni ṣírùkù ìròyìnbòríyà ni èyí tábáwọ̀ kẹfẹ́ ní mọ́ta wọ́n bá ti lẹ́ ikú wọn ní tọ̀dé ní òwúríyà àmọ́ ìwà ikú pé ní ibẹ̀ lójú nínú àwọn ọ̀tọ́ nípẹ̀rẹ̀ àwọn ọlọ́mọ̀ yìí nínú àwọn ọ̀tọ́ nípẹ̀rẹ̀ àwọn ọmọ lẹ́tọ́ọ̀sì tó ṣe fún wọn pé ní ibẹ̀ ẹni tí ń lọ́pọ̀pọ̀ àdúgbò

ṣùgbọ́n ilẹ̀ mọ̀mú rẹ̀ mọ̀ sọ fún wa pé kápá gbogbo àwọn kẹta ń pè ní kápẹ́ yìí kápá wọn sí wá sí pé aláàbì kàlá àlẹ́gbà yóò lọ rẹ̀ bá bàbá wa ti ń pè ní kí nǹkan dẹ̀ ń wúlé dé fún wọn. ṣùgbọ́n eléyìí fi òun kò jẹ́ ẹ̀sìn tó ń jọ lọ́wọ́ kò sí tó ń jẹ́ ọlọ́wọ́ àwọn akọ̀já ti rẹ̀ bẹ́ẹ̀ tó ṣe pé kẹlòmínà gboyè lásán yìí àwọn ọ̀sẹ̀ eléyìí yìí ah, tó ẹni tí ò bá bá ti ní tàwíwẹ̀ ìbádà tí ò bá ti ní tàwíwẹ̀ ìbádà dàbí tó bá ní ṣírùkù ìbádà tó ń fi nǹkan ní ìfi ìwọ ọlọ́run bá níbi iṣẹ́ ìjọ́sìn ìwé ìyẹ̀bẹ́ fólóńgbà ìgbé ọlọ́run bá ló dáhùn ló ṣe lèrò fún kò sí àpọ̀ láàrin wa tàbó láàrin àwùjọ náà kò sí ti mùsùlùmí olóòjẹ́ pé irú àwọn ìdúkò náà ìdúkò tó pàtàkì púpọ̀ ní ìjókòó tó pàtàkì púpọ̀ ni. náà lára rẹ̀ òun náà ní kí àwọn àpá tí wọ́n ń pè ní sàfihàn àtìmáyé òsìkà ìmú ọlọ́wọ́ ọba lọ́sàn ṣoṣo níbi àwọn orúkọ rẹ̀ àti àwọn ìròyìn rẹ̀ ká mú lọ́sàn ṣoṣo níbi àwọn orúkọ rẹ̀ àti àwọn ìròyìn rẹ̀ ọlọ́wọ́ bá sọ fún ọlọ́wọ́ ìkọ̀rọ̀ àrùn kẹrin قل ولله الأسماء الحسنى فادعوه بها ọlọ́run bá lòun lòun ní àwọn orúkọ tó bí lọ́wọ́ jùlọ abọ́bọ̀ ìgbàyẹn náà ibi ọlọ́run bá ní àwọn orúkọ tó bí lọ́wọ́ jùlọ ọlọ́run bá dárúkọ àwọn orúkọ yẹn ó dárúkọ ẹ̀ fún wa ó dárúkọ nínú المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون عما يشركون الله يقول يشركون به هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى ولو لم àwọn òkùn سوى bí ń له ما في السماوات والارض وهو العليم الحكيم sọ́nà orúkọ yìí orúkọ náà bá gbogbo ẹ̀ agbọ́dọ̀ bá àwọn orúkọ yìí bẹ́ẹ̀ àwọn orúkọ yẹn ká bá wọ ìbọ̀dún olóyìn ìtumọ̀ rẹ̀ aláàzín ọba tó gbọngbọ́n àlùtàkẹ́bì ọba tó ṣe kóhùn lọ bá rí bí mọ́ káyì kò sẹ́ni tó lè alfáàlìkù ọba dẹ́dà gbogbo àwọn orúkọ̀kọ̀ pé lórí ìtù àlàyé ọba tó mọ gbogbo nǹkan àtẹ̀lẹ́rì ọba tó mọ gbogbo nǹkan alùpàfíìr ọba tó mọ gbogbo nǹkan jẹmọ́ wọ́n yẹ àwọn nǹkan wọ̀nyẹ kò ní túmọ̀ wọ́n ní àwọn orúkọ ẹ̀rọ ìṣojú kò ní ìṣúná kí wọ́n lè súnmọ́ àtìsẹ̀lẹ̀ yìí ẹ̀wọ́n ní orúkọ lọ́wọ́ náà yìí kí ni ìṣúná rẹ̀ kò ní ìṣúná àdáàlì kí ni ìṣúná rẹ̀ orúkọ lọ́wọ́ náà ọlọ́pàá yẹn sọ pé wà ní báyìí àtìmọ́rò ìṣòsì náà àwọn orúkọ tó bí wọ́n wà lọ àwọn ẹ̀sọ́ pé kí ni kò ní ìṣúná àwọn tí wọ́n tún lẹ́yìn wọ́n kó sí ibi ṣírùkù tí wọ́n kó sí yìí pẹ̀lú tí wọ́n wò ó ń gbé táwọn wọn bá fi lè gbà pé àwọn nǹkan wọ̀nyí ní ìtumọ̀ àwọn ti fi ọlọ́wọ́ bá ju ẹ̀dá nìyẹn torí pé ẹ̀dá ló máa ń gbọ́rọ̀ ẹ̀dá ló máa ń rìnà ẹ̀dá ló máa ń so èèyàn kọ́ máa sọ̀rọ̀ ó máa rìnà tọba tí ọlọ́run bá ń sọ̀rọ̀ òun nínú ń gbọ́rọ̀ àti sọ́ọ̀dì ẹ̀dá nìyẹn torí náà wá wò pé ní táwọn lè fi pàtàkì ọlọ́run ní káwọn bá gbogbo tọ́lọ́run ọba fi rẹ̀ káwọn bá dànù àwọn ọmọ ìlú àwọn àǹfà aládáadáa àwọn kò wọ́n náà wọ́n jà torí pé ẹni tó jẹ́ olórí wọn tó kọ́kọ́ gbérù ìròyìn pàtìpàtì yìí wá kò lòdì jáàmù ọ̀pọ̀

bóò ni ọlọ́run tó ń fi ṣe rí wọ́n fi ìbéèrè náà ń béèrè lọ́rùn àwọn èèyàn náà ń bọ ilé náà ń bọ yìí náà ń bọ yìí náà ń bọ ilé yìí náà ń bọ ilé yìí sí ìtún wọn lélẹ̀ ọlọ́run ti irú ọlọ́run wá ní ti ẹ̀rù adìmọ̀ àwọn ọmọdé máa gbọ́ ilé àwọn fẹ́ńtì ìgbìyàn lè tọ́ ìṣó lè fi ìwó lè smẹ́lì tó so tó ń wọ́n lọ́dọ̀ tún wọ́n tún wọ́n lé rí tún wọ́n lé fọ́ọ̀kẹ́ tún wọ́n lé òun náà bá lọ jù kó bá ronú fún ìkẹ́ tí ó gbọ́ ìṣọ́ ọjọ́ yóò fi kírù ìgbésọ́nà ọ̀dọ́dá ṣọ́nà ọ̀rọ̀ àyè sí àyè olóòbá kírù náà ìgbà tó yá ló bá dé tó bá ní ẹ̀ ánìbà fún wẹ́ṣẹ̀ rí òrìṣẹ́ ọlọ́run ẹ̀yìn àmọ́ ẹ̀mí ẹ̀mí tó ń bẹ lára ṣẹlẹ̀ ọ̀nà ṣẹlẹ̀ ọlọ́run ni ó ń bẹ ní gbogbo díẹ̀ yìí ṣe ń bẹ̀rù ara káàkiri pẹ̀lú wà bẹ́ẹ̀ lọ́wọ́ bá ń bẹ gbogbo ìkíbi táà lè sọ pé èyí ìgbà ìlú wa òrùkọ́rọ̀ yé so ó fẹ́ fi ọlọ́run rinlẹ̀ ṣùgbọ́n ó lo ọ̀nà tí yàtọ̀ sí ọ̀nà tí àdẹ́gbọ́ ọmọ sọ̀rọ̀ jẹmọ́ ní kìnnà ṣùgbọ́n lè ní kí ó fẹ́ jọ ọpọlọ rẹ̀ máa fi ṣàlàyé rẹ̀ sórí ọlọ́wọ́ bá ọba tó ṣe ń bẹ ní gbogbo ibi kí bí ní pẹ̀lú ara rẹ̀ dàbí ààrẹ ìsọ pé ìgbà ilé wà àti bó káàkiri gbogbo ibi kí ni. so ọlọ́wọ́ bá yìí tó bá ní òkè wọn náà àwọn ẹ̀yọ́ sọ fún mi ọmọ kékeré tó máa ẹ̀ṣẹ̀ bí ọmọ yìí ní rí àìbẹ̀kọ́ tó bá yá yóò padà mọ rí náà ni tó túmọ̀ sí gáàsì kan lẹ tó ní ọlọ́run ọba náà ò rí náà ìgbà tó yá odi tó kí ni òun rí náà eléyìí làwọn onígun lọ́sọ̀tì wọn á ní òlú àwárí dàbí àwọn ìṣẹ̀lẹ̀ kó máa ṣẹlẹ̀ lórí nǹkan gbogbo tó bá rẹ̀ ti lè gba pé kí ìṣẹ̀lẹ̀ kó máa ṣẹlẹ̀ lórí nǹkan bí nǹkan láàrin náà à ń gbọ́rọ̀ à ń jẹun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ìṣẹ̀lẹ̀ làwọn nǹkan wọ̀nyí tó bá yẹ pé ọlọ́run ọba náà gbọ́jọba tó ń rí náà tó ń gbọ́rọ̀ ó túmọ̀ sí pé àwọn ọ̀gá padà wá ṣẹlẹ̀ sí i sàwọn á nínú kò yẹ kí wọ́n ṣẹlẹ̀ ọlọ́run torí ẹ̀ ń bá gbogbo rẹ̀ yẹ wọn ni eléyìí ni wọ́n ṣe ẹbọ pẹ̀lú nípasẹ̀ torí pé kí ọpọlọ wọn wọn ẹni sí ipò ọlọ́pọ̀ wa pẹ̀lú pé tọ́lọ́wọ́ bá ti sọ wọ́n fi ọpọlọ wọn wọn ní àjọ ọ̀sẹ̀ torí dẹ́pà máa rí ìyẹn níbi tó mọ kí ó lè máa bà ó lè máa lọ áàjì ṣùgbọ́n tó bá nílò àjọ ọ̀sẹ̀ ká sọ rẹ̀ tó gbà tí ọlọ́wọ́ bó sí lókè ọlọ́wọ́ bá ń dẹ́ gbogbo kí ní ní pàápàá ìwé ìṣẹ̀lẹ̀ ẹni kúrò nínú àjọ ọ̀sẹ̀ sí àmẹ́wàá Muhammad sallallahu alaihi wa sallam tí ó fi àwọn sàhábà rẹ̀ lórí ṣùgbọ́n ó ń lẹ́nu omi kí ti pẹ̀lú ìmọ̀ rẹ̀ àti ìmọ̀ ọlọ́wọ́ bára kìrìkà gbogbo ìdíbi eléyìí àjò ọkọ̀ tó lára àti àjẹ́ ṣùgbọ́n ká ní ọlọ́wọ́ bá ń lẹ́nu omi kí ti pẹ̀lú pàápàá rẹ̀ eléyìí àjò ọkàn ẹ̀bọ ni tó ṣe pé agbọ̀rọ̀ sọ̀rọ̀ tí àwọn tí wọ́n jẹ́ létìkù tí wọ́n fi ní sọ̀rọ̀ yìí ó wá ní sọ́yìn ọlọ́run kò sí sálẹ̀ kò wájú kò lẹ́yìn kò sí lọ́tún kò sí lóṣù jẹ́mọ́ ìdí ò sí tamánikáró ní kò sí lókè kò sí báyẹ̀ kò sí wájú kò sí lẹ́yìn kò sí lọ́tún kò sí lóṣù kí láwọn ẹ̀rọ náà nǹkan yóò sí nìyí sọ wọn kan ní wọ́n padà sọ èyí ìpé kò sí lókè kò sí ńláyẹ̀ kò sí wájú kò sí lẹ́yìn olóńgbé tó bá fẹ́ ròyìn ọlọ́wọ́ bá ká fara balẹ̀ ẹ má jẹ́ kí ìròyìn bá fẹ́ ròyìn ọlọ́wọ́ bá kó yàtọ̀ sí ìròyìn tí àrẹ́bùwà Muhammad sallallahu alaihi wa sallam tó fi ròyìn lẹ̀ ìdí àrẹ́bì ti kó àwọn sábà rẹ̀ a ń fi ọpọlọ ọmọ ẹgbẹ́ ti kalẹ̀ àbí àjọ ọkùnrin kan máa fi ọpọlọ ẹgbẹ́ kalẹ̀ àmọ́ ìyàwó ẹ̀rẹ́ ìjọ ọba tí ò sí lókè tí ò sí wálẹ̀ tí ò sí wájú tí ò sí lẹ́yìn tí ò sí lọ́kùn tí ò sí lókì tí ó mọ̀ tó kó dẹ̀ jẹ́ sọ́ra ọba lọ́wọ́rọ́rùn táwọn ìyàwó pé ìgbẹ̀rẹ̀ ló ń sọ ṣùgbọ́n ọlọ́wọ́ bá jẹ́ kánà lórí àrà mẹ́rin wà lẹ́yìn àṣì ìtàwọn ọlọ́wọ́ bá jẹ́ ìgbẹ̀ ló dàrà ara rẹ̀ bó wá ló ṣe ń bẹ lórí àlà ara ṣe rẹ̀ mọ́ béèrè àwọn ọ̀sẹ̀ ìbéèrè kan béèrè yìí tó kún wọn sí gbogbo wàhálà yìí mọ́ léwu torí pé tó bá béèrè béèrè yẹn tó bá béèrè béèrè yìí lọ́wọ́ ẹ̀ pé bóòdù ọlọ́run bá ṣe ń bẹ ọlọ́run ọba ń bẹ ìwọ náà ń bẹ bóòdù ọlọ́run bá ṣe ń bẹ òun ìṣàlàyé ẹ̀ sọlọ́pẹ́kẹ́ lára nǹkan tí àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n mọ̀ bá tuntun bá dùjọ́ pé ìrìnàlùkì àmà nínú àjẹ́ náà kọ́lọ̀ bá tó kàwà fún wọn òun náà ní ibi ọlọ́run ẹgbẹ́ òdò tí wọ́n rí òun وجوه يومئذ نادرة إلى ربها نادرة ولم àwọn كم يوم ló من يعجز إلى ربها نادرة wọ́n mọ̀ owó ọlọ́pọ̀ báyìí ولنبوى محمد صلى الله عليه وسلم وما أوتوا الأطوال خيرا من من النظر إلى وجه إلى وجه ربهم الكريم وعرفوا من منك تجدوا ما يرى الله àwọn náà máa ń ṣe láàrin ara wa náà nísìnyí ní buhari tó lé olórí ìlú ẹlòmí ò lè rí jọ́tà lómi bá rí rí yìí yóò fẹ́ ní máa fara nù yóò fẹ́ ní kò sí dá ìgbésí ayé ní orí wà àti bó ṣe ń gbé olówó kan ní àwọn olówó tẹ kàkà sọ̀rọ̀ ń gbórúkọ wọn àmọ́ wọn tẹlifíṣàn ìjọba olúwa ṣùgbọ́n bóun wá ní ọlọ́wọ́ bá dáhùn sí à ń ṣe lúùlù fún à ń ṣe kìyàmù fún à ń ṣe olùkú fún ààrùn báyìí ìjọba àbáríbó làṣùfin olóògbé lára àdùn àjẹ́nà òní ọlọ́wọ́ kọlọ̀wọ̀ subhanahu wa ta'ala tí wọ́n kàwà fún inú àwọn tí ó rí torí bá wọn kò rí rí tán bá rí rí rí ìfìláwọn lójú ni gẹ́gẹ́ bí ti ọlọ́wọ́ subhanahu wa ta'ala ọlọ́run bá nínú ọmọ rọ́bì yọ́mọ ilé lẹ́mà jùbú ọlọ́run ní àwọn atáǹsọ ìtọ́wájọ́ lórí àti àmà wọ́n ti gàgà wọn tí wọ́n yọ ọlọ́run ọ̀run kọ́lọ́ba fún wọn ṣe ìgbò abẹ́ lára àwọn tí ó yọ ọlọ́run bá ti ọlọ́run bá kó ṣàwà kó ṣe wá ní ọmọ àjẹ́nà sókè akẹ́lẹ́ òbí lẹ́yìn orí bí àwọn àdìọ́ kankan bẹ́ẹ̀ lẹ́yìn àdìọ́kẹ́ ẹni tó ti gbé nǹkan kan ti ipò ọlọ́run tó ti gbé nǹkan ló máa rọrùn kọjá ṣe olùkọ́ tó yẹ kì í jẹ. sọ́lé làwọn àfáà ń pè ní ṣírkù àtìmáyé wà sí fàmà ìgbọ́ orúkú pẹ̀lú ọlọ́run ọba níbi àwọn orúkọ àti ìròyìn ìjọ ẹ̀ka ní ìtàwọ̀dínú àtìmáyé wà sí fàmà kàmù ọlọ́run ọba lọ́kàn ṣoṣo níbi àwọn orúkọ rẹ̀ àti ìròyìn rẹ̀ bóò láti rí lọ́kàn tó ní àwọn orúkọ rẹ̀ àgbà tí orúkọ ọlọ́pọ̀ bá kò sí ẹni tó ń jẹ́ orúkọ yẹ bó ti tọ́ àti bó ti yẹ àti ọlọ́pọ̀ àtọwà àti mú lórí nǹkan bí orúkọ yẹ ìròyìn ìtumọ̀ orúkọ yẹ kò sí ẹni tó ní ìtumọ̀ yẹ bí ọlọ́pọ̀ bá sùhánà àti mú lórí lọ́kàn tó ní ìròyìn rẹ̀ yẹ òun lọ́ba tí gbọ́rọ̀ tó bá sọ ìlú fún wọn jẹ́mọ́ ṣẹ́mi ò rí náà èmi náà rí náà ṣẹ́mi gbọ́rọ̀ ni mo gbọ́rọ̀ ẹ̀ ṣùgbọ́n ṣẹ́mi gbọ́rọ̀ tèmi àti gbọ́rọ̀ lọ́wọ́ àtẹ́lẹ́ orí òṣèlú púpọ̀rọ̀ tí kí àwọn èèyàn mọ̀ ó dẹ̀ gbọ́rọ̀ nílẹ̀ tó ọ̀kẹ́sẹ̀ náà wípé ìgbọ́rọ̀ ọlọ́wọ́ bá kò sínú rẹ̀ ìrìnà ọlọ́wọ́ bá kò sínú rẹ̀ ẹni táàkùnkùn mú ọlọ́wọ́ bá lọ́pọ̀ mo ń wò wá báyìí ní tí mo rí mọ ẹrọ ni kí ló ń ṣẹlẹ̀ ní ìwòrò òdù ní ìmọ̀ kí ló ń ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ ní ìlú bó ṣe wáyé kámọ́tì sọ tó ń ṣẹlẹ̀ ní Saudi àbílá Amẹ́ríkà ṣùgbọ́n ọlọ́pàá tó máa ń wọ tààlà ní gbogbo ẹ̀ lásìkò kan náà ń bẹ nínú kòtò ọlọ́wọ́ ọba mọ̀ ọ́ sọ ìmọ̀ ní àtìmọ́ ọlọ́wọ́ ọba kò ń ṣe déédéé ìmọ̀ ní onílílìtì ìmọ̀ ọlọ́wọ́ ọba òbí ní oúnjẹ ilé ìlú túnmọ̀ sí pé kí ni àmú ọlọ́wọ́ ọba lọ́kàn ṣoṣo níbi ìròyìn ẹ̀ so tó bá sọ gẹ́gẹ́ wípé ọlọ́wọ́ ọba ó ṣe báyìí látara ìmú lọ́kàn ṣoṣo òun ni a ti gbà wípé kí ni ọlọ́wọ́ ọba náà lórí ìṣòro ṣùgbọ́n tàbá mú lọ́kàn ṣoṣo àmú wa ti lẹ́kùn wa nípa máa sọ pé èèyàn náà rí gbogbo tó ń lọ láyé lẹ́ẹ̀kan náà akọ́kọ́ wa pé èèyàn nù eléyìí ò pọ̀ sí wù lẹ́ẹ̀kan náà ọmọ gbogbo tó ń lọ láyé ò pọ̀ sí wù àdúgbà lẹ́yìn kan mọ gbogbo nǹkan á ń tẹnu ò pọ̀ sí wù ṣùgbọ́n tó máa ń lọ ọlọ́wọ́ ma àlùbá orí nǹkan eléyìí máa ẹ̀rẹ́ nù ìdí ẹ̀kọ́ olùgbólélórí ṣọ́lọ́wọ́ bá ní bàálẹ̀ ọlọ́run bá mọ̀ gbogbo nǹkan bàbẹ́ láyà fà àlejò jẹun ní àdúrà fún sàmà ìkẹ́kọ̀ọ́ pamọ́ sí ọlọ́run wà ní sọ́mọ̀ ní àbílẹ̀ ìrọ̀lọ́run bá ń bàbẹ́ eléyìí wọn pè ní tàbí àlùmá ìwọ̀sìfà mú ọlọ́run bá wọn kẹ́ ṣoṣo níbi àwọn orúkọ rẹ̀ àti òní rẹ̀ ọlọ́run bá ní rọ́pùrù sàmà wá sí wọ̀nyí láàrùn fún àbúrò wọ̀sọ́bẹ̀ ní ìbàdá ti yìí àìsà àgbàlá òṣèlú yàrá ọlọ́run ní ọba tó ní gbogbo ayé ọba tó ní sánmà àtìlẹ̀ ọlọ́run ní fa àgbójú tó náà ìwọ̀ sí fún ní ìbádà lókun nìkan wọ̀sọ́bẹ̀ ní ìbàdá ti yìí ìwọ̀ ṣe sùúrù níbi ìjọsìn rẹ̀ àìsà àgbàlá òṣèlú yàrá ìjọ ìmọ̀ ẹ̀yẹ kan àbálùjẹ̀lú kẹni àbí màláíkà kẹni tí orúkọ rẹ̀ dà sí tọ́lọ́wọ́ wa áyà yìí ó gbé ta òdí ní mẹ́tẹ̀ẹ̀ta jáde ó gbé ta òdí ní rúgbùdíyà rọ́pù sàmàwà tọ̀lá fa àbújú ó gbé ta òdí ní rúgbùdíyà jáde والصبر tàbílù mẹ́tẹ̀ẹ̀ta yìí òun bí àkàtà pọ́lọ̀ ọba ló dá wa òun ló ṣe lé ẹnu fún wa òun ló lẹ́nu wa lẹ́bùn kan lè ṣùgbọ́n ní tí ó bá kọjá lẹ́bùn yẹn kò sí ìdí mùsùlùmí o lẹ́bùn kejì ní pé ká fún ní ìjọsìn lóhùn nìkan àwọn nǹkan tó jẹ́ fẹ́ ìjọsìn ká fi fún òun nìkan lẹ́bùn kan tó yẹ lóhùn ẹni tí ò bá ní lẹ́bùn eléyìí náà tí ò bá sì ń bẹ́ẹ̀ tó ṣe pé iṣẹ́ ìjọsìn ìlú ti fún nìkan ó ń láàrin àti kò mùsùlùmí o bákan náà orúkọ ọlọ́mọba àti ìròyìn rẹ̀ ẹ̀rú bá bàbá àwọn kan náà wọ́n ní àwọn ìròyìn bẹ́ẹ̀ àwọn kan náà lè ṣàwọn nǹkan bẹ́ẹ̀ ìwé tàbí òkè ìlú mùsùlùmí o so ìmọ̀ náà ẹni tí ò fọ́ọ̀tù ní eléyìí yóò jẹ́ oníṣẹ́ sọ̀rọ̀ ìdẹ́gbẹ́ ọ̀rọ̀ ṣírùkù oríṣi ìjọba àwọn ọmọ kékeré mú ẹlòmí káwọn afọ́ àbájọwà tuntun àfọ́mọ́sọwà sí ẹ̀sí ìgbàkúrò láyé lamẹ́ríkà tó ló ṣẹlẹ̀ báyìí bẹ́ẹ̀ nígbà ọdún tó ló ṣẹlẹ̀ báyìí eléyìí ìmọ̀ tó ṣe pé ní ìwé bá ń mọ̀ ó tẹ́ kí ìwé tó wà ìjọ náà ni ẹ̀kí ló ṣẹlẹ̀ ẹ̀kí ló ṣẹlẹ̀ nàìjíríà lọ́wọ́ sí i ó dá kí èèyàn mọ̀ ṣùgbọ́n tẹ́ ìwé bá mọ̀ kò sọ́dọ̀ mọ̀ náà kò rẹ̀ sí kó mọ̀ wà ìjọ náà ṣùgbọ́n ìmọ̀ tẹ́ ìwé bá mọ̀ tó lè sọ ìrìn ọmọ náà òun làwọn ìgbẹ̀ta ìkàkàlẹ̀ yìí ó ní nke nǹkan tí a kàkà Ewu ẹ wo àwọn èèyàn láti mú àlejò àtàtàrà àwọn pàpà wọn ti lọ́nà pẹ̀lú dẹ́ṣe torí ẹ̀wọ̀n tako ànábì mú kalẹ̀ ọlọ́pàá èdè kábà tó ti mú iná ìwọ̀n mọ́ bẹ́ẹ̀ làwọn èèyàn láti ìrọ̀yìn náà àwọn èèyàn láti Muhammad ọ̀wọ́ àwọn ànábì gbà pé kí ni àwọn ti lọ́nà pẹ̀lú táwọn ṣe ìwọ́n ni wá gbé ìdí lè tó ọlọ́wọ́ bá tí ó sọ fún ọmọ ìfọ̀rán ní pé iná ọ̀nkánú ìlàáfíà làwọn láàfíìláà ìlọ̀lọ́ ọ̀rọ̀ ìjọba sọ fún ọdún láàfíìláà ìlọ̀lọ́ kò sí ìdáhùn kan ìdáhùn ìyẹn ń ṣe ìjọsìn fún wọn pè ní ìlà tó ń kọ ìfá ìpè ṣe fún ìlọ́lá àyọ̀dí àlá ọlọ́run máa ti gbọ́ yẹ bí wọ́n wọ́n jọra wọn lójú ìrọ̀lọ́sọ̀rọ̀ يستكبرون ويقولون وما بقي أين لتاركوا آلهتنا kí ló sọ fún wa ṣe mọ́ tó máa ń mú bá wọn áálí àìwúbá ìmọ̀nàtò láti kápá mọ́ọ̀dì lè ṣáàrin mẹ̀rùn-ún sáà tẹ̀lé akọni rẹ̀ olóògbé fún wọn gún ìmọ̀ tó ṣe wọ́n láti ìmọ̀lé tuntun wọ́n pa lórí ìwé rẹ̀ wọ́n pè lákọni torí so ilé ìgbésí pàtàkì jẹ́ sí agbọ̀dọ̀ bá ní iye dáadáa náà kí ni nǹkan tí a ń pè ní ìbáadà ilé ìjẹ́ sí èkì ní ìjẹ́ àkúnwọ̀ ìbáadà ní ṣókí ohun ni gbogbo tí ọlọ́wọ́ bá tó bá ti pa láti ọdún ká ṣe mo ti ọlọ́wọ́ bá pa láti ọdún ká ṣe ṣíṣe òun ń pè ní ìbáadà èyí ọlọ́run wá ní ká jìnà sí jíjìnà sí òun náà tó ní ìbáadà gbólóhùn ìbáadà yìí gbólóhùn lárúbáwá ni tó ṣe kó wá látara abàdà abàdà ìtumọ̀ abàdà ni pé tí èèyàn rẹ̀rẹ̀ ilẹ̀ pátápátá torí àlárúbáwá wọ́n ní bàírùn àbájú ràǹkú ní àti tẹ̀lú ìbá pátápátá tó ṣe ibi tí ẹni tó ní bá ń darí ẹ̀rọ ló lọ wọn lò fọ́ nọ́mbà ní wọn ní tọ̀rọ̀ ikúnnù àgbàdù ọ̀nà tí wọ́n ti bá tó ṣe ń tẹ́tẹ́ bá ń gbàbẹ̀ kọjá yìí ọ̀rọ̀ pé mo ń ṣe ti gbọ́dọ̀ kò sí ọ̀nà yìí yóò mọ lọ dáadáa sọ ẹni tí a sọ yìí pé ó ń ṣe ìbádọ́ ọlọ́wọ́ lẹ́ni tó ju rẹ̀ lẹ̀ fọ́lọ́ pátápátá tó pátápátá tọ́lọ̀n bá pẹ̀lú pé nǹkan báyìí ló fẹ́ kó ṣe yóò ṣe tọ́lọ̀n bá ní nǹkan báyìí ló fẹ́ kó jìnà sí yóò jìnà sí ẹ̀bá dànù tọ́lọ̀n bá ní nǹkan báyìí ló fẹ́ kó máa sọ yóò sọ tọ́lọ̀n bá ló fẹ́ kó sọ nǹkan báyìí yóò jìnà sí ìtẹ́kùn yẹn ẹ̀bá dànù ṣẹwárí ìbádà yìí àá fi fún ọlọ́run ọba nìkan bá ní ìdára fún àgbà ọlọ́run ọba nìkan ní ó ṣe ìjọsìn fún dàbí ìdílé ẹ̀ka fún ọlọ́run ọba bọ́lá ọba kọ́ aláṣẹ́lẹ́ ká fún àásì fún ọlọ́run ọba nìkan eléyìí ni wọ́n tó jẹ́ ìbáradà so ìfikirú ikú ẹlòmíì ẹ̀dọ́ ọlọ́run ọba ní ìṣe ẹ̀bọ̀ pẹ̀lú ọlọ́run ọba ní ìwà orin fún pẹ̀lú ọlọ́run ọba ní tó lè pátá àpá bá ń sọ wọ́n á sọ fún wa ìtàjú wọn pè ní ṣílùkùn mahabba ìwé ojú pẹ̀lú ọlọ́pọ̀ bá ní di ìfẹ́ níní ìfẹ́ tá a máa ní a ní bí àwọn ọmọ wa a ní bí ìyàwó wa a ní bí ọ̀rẹ́ wa bí ọ̀rẹ́ wa ọmọlẹ́bí wa ṣùgbọ́n ìfẹ́ ní ìfẹ́ tá ìyẹ́fẹ́ rárá wa pátápátá Allah ni ọlọ́pọ̀ ìrìnà ẹ̀pẹ́ ìtàbádẹ̀ ní ìfẹ́ yìí àmọ̀ṣẹ́ ní àmọ̀dẹ̀wọ̀ níbẹ̀wò àpẹ́lẹ́ ìbẹ̀wò ọwọ́ bákan náà rẹ̀ so ìfẹ́ tí ó gbọ́dọ̀ tí wẹ́ ọlọ́ọ̀bá ló gbọ́dọ̀ ní ìgbà tí yẹn bá ní tẹ́bá ti nífẹ̀ẹ́ ẹrú bẹ̀rẹ̀ ẹ̀kẹ́ ní tí ọlọ́pàá bá tẹ́bá ti nífẹ̀ẹ́ sí èyàn ti kó sínú ẹbọ ìfẹ́tọ́ ẹ̀ká ní tí ọlọ́run tẹ́bá ti gbé wù fẹ́ yẹn tààgbé fún èèyàn kan àbí ẹ̀dọ́ ọlọ́pàá bá kan àti kó sínú ẹbọ eléyìí làwọn àfẹ́ ti pè ní ṣéwùlù màhàbà ìfẹ́tọ́ ẹ̀ká ní tó jẹ́ pé ìwé yẹn bẹ́ẹ̀ tí nǹkan ọlọ́wọ́ ọba àti ti ti ẹni tó gbé fún yẹn bá takora wọn ó sì fẹ́ kó tẹ̀lé tẹ̀lé yẹn ìpè ẹni yìí ó lè bàtìlì jẹ́ ju bọ́lọ̀ ṣe lè bàtìlì jẹ́ lọ ẹni yìí ó lè gbẹ̀mí ni ju bí ọlọ́wọ́ bá ṣe lè gbẹ̀mí mi lọ ẹni yìí lè ṣe lóore ju bí ọlọ́wọ́ bá ṣe lè ṣe mí lóore lọ so ìfẹ́ tó yẹ kó ní fún ọlọ́wọ́ bá ó ti gbé fún ẹ̀dọ́ ẹni wọn kò bá àwọn tí mo lẹ́yìn gbà ẹ́ kó máa gbà ẹ́ kó máa dúró bẹ́ẹ̀ pòtìpòtì tẹ́lifíṣẹ́ ṣe kù máa bá. ọlọ́mọ wa subhanahu wa ta'ala ó ní wàlẹ́dínà ámìnú àṣẹ́dù hubban lillah ọlọ́run ní àwọn tí wọ́n gbọ́ lọ́wọ́ ọba kó ìfẹ́ tí wọ́n ní ní ọlọ́wọ́ bá ìfẹ́ tó ṣe pé kí tó lè gbọ́ra wọn ìfẹ́ tó lè làwọn ní sí ọlọ́wọ́ ọlọ́wọ́ bá ń bẹ náà rẹ̀ mẹ́rin ìtẹ́kìrì àwọn tó tó máa ń mú ìlú ńlá ẹ̀sùn tó lọ́wọ́ àndáadán olùdó ìhẹ́bú náà mú kàfóòdù lára wọ́n ti fẹ́ wọn bí wọ́n ṣe ní ìfì ọlọ́run ṣùgbọ́n wọn ṣe rí àmọ́nù àwọn fẹ́jọ́ olùgbọ̀gbọ́ àṣàjọ ọlọ́run àwọn ní ìfì ọlọ́run ọba ká nífẹ̀ẹ́ ọba ṣe nífẹ̀ẹ́ ọlọ́wọ́ bá ṣe kù ní so ọlọ́wọ́ bá lágbọ́rọ̀ nífẹ̀ẹ́ nífẹ̀ẹ́ tí ó ti wẹ̀ ṣẹ́rí ìfẹ́ta àjọ tí wá ti wájú òkúrú ọkàn wa olú ọmọ sọ fún abẹ́ lágbájá sọ báyìí ọlọ́wọ́ bá sọ báyìí ṣùgbọ́n tí fi ọlọ́wọ́ bó o bá sì rìn lẹ́nu ọkàn wa wọ́n ní lágbájá sọ̀rọ̀ àti gbogbo àwọn nǹkan tó lè ṣe wà lásìkò á ó lè fi mọ́ báyé mọ́ ó lè fi báyé mi ó lè fi báyé mi àwọn àṣìṣe ẹni kí àwọn ọlọ́run bá pé ni ẹ lè ṣe àwọn ìbẹ̀rù fọ́lọ́run lè ṣe wọn. ni wọ́n pè ní ṣùgbọ́n bákan náà lábẹ́rẹ̀ náà láti mọ wọ́n pè ní

lẹ́nu tó fi ń rẹ̀ pé lẹ́yìn yìí sọ òlòlókọ̀ rẹ̀ adé ń wo àárín ìgbọ́dọ̀ ọba sọ tó yàtọ̀ sí lẹ́yìn yẹn sọ ṣùgbọ́n a ní ibi ẹni yìí sọ àwọn agbójì eléyìí wọ́n pè ní ṣírùkù tọ́ à eléyìí wọ́n pè ní ṣírùkù tọ́ à èrè ìjìnlẹ̀ kan ti ìbò ọlọ́run táwọn ẹ̀tẹ̀ ní ìtẹ̀lé bákan náà ó ní tí wọ́n pè ní ṣírkù ìkọ́wò àbí àwọn àfáàmà tó lọ àbí ìkọ́wò tó tẹ̀lù ìbẹ̀rù pẹ̀lú yẹn ó lè fi kọ̀ọ̀kọ̀ kan ní nǹkan tí a bá lè nǹkan tẹ́lù rí ó lè fi ṣe àbòrú fún èèyàn ó lè fi dìmọ́ ó lè lékè àgbọmọ náà látàrẹ̀ ó lè lékè ọmọ bímọ láyé látàrẹ̀ ó lè lékè ọmọ ìṣe láyé látàrẹ̀ agbára òkùnkùn kan máa wá tó lè gbé ẹnìyẹn lè fi ṣe torí náà ẹni a máa bẹ̀rù rẹ̀ ní ìbẹ̀rù rẹ̀ kálẹ́kọ́lọ́ torí ẹ̀ àníyànta ti ní ẹta ti bọ́kànlẹ̀ pẹ̀lú ilé ìṣúná ó lè ṣe báyìí ìbẹ̀rù tó ẹ ká ní fọ́lọ́wọ́ bá àwà gbé e fún ẹni yẹn tẹ̀yìn bá mọ́ kí mọ́ àti ìrànlọ́nà tẹ̀yìn bá ní gbogbo àwọn ọmọ rẹ̀ lọ parọ́ ìyàwó rẹ̀ ti ṣe báyìí òkè ẹgbọ́ ọ̀kan ní ìgbé lọ sórí ìta mẹ́ta gbogbo àwọn ẹgbẹ́ ọkọ̀ fún ni wọ́n ti rí káwọn tó sírù wọ́n ti bẹ́ẹ̀ nìyẹn mú bọ́ dání àbọ̀mú kankan dání ní ìgbẹ́ta lè ní ló sábà yìí ṣùgbọ́n kan bẹ́ẹ̀ mú ikú ní agbára tó ní ìgbẹ́ agbára yẹn ní àárín ṣùgbọ́n agbára ẹni wọ̀ tí wọ́n kọ̀ máa nì a máa bẹ̀rù ẹ̀rù bẹ̀rù ọlọ́run bẹ́ẹ̀ ni tó bá pèrè ẹ̀rù mùsùlùmí ògbọ́dọ̀ lórí bẹ̀rù yìí náà máa bẹ̀rù nǹkan bákan ní wọ́n sáré sọ̀rọ̀ àtọ̀sọ̀lá nígbà tí wọ́n ju ọ̀pá lẹ̀ tó padé jù ẹ̀rù pa torí pé jù lórí ṣùgbọ́n kó wá ní kó kékeré ẹ̀ yóò sọ ibi tí wọ́n wá gbé

táàbù wá gbé sí ìwọ ọlọ́run tó pé àpọ̀ láti ju ìlànà ọlọ́run bálẹ̀ nítorí ìbẹ̀rù tààrí fún ẹ̀yìn eléyìí wọ́n pè ní káwọn sọ̀rọ̀ àbí káwọn ṣe ìbẹ̀rù tó jẹ́ ti ẹbọ bákan náà olùkú tí wọ́n pè ní ṣírkù rọ̀lá ẹbọ ìlú fọ́ọ̀tàntẹ̀ kí ẹ̀rọ fọ́ọ̀tàntẹ̀ olóòrùn tí ibi tẹ́ ká ti fi ọkọ̀ ọ̀tọ̀ ẹlọ́wọ́ bá nìkan àwọn àjọ ọ̀tàn ẹni tó ṣe onígbòkò lápára ti ṣe nǹkan rẹ̀. nítorí ẹ̀rẹ̀ máa wo kó ta alágbájá mọ ó fún bàbá mi ṣe bàbá yẹn bá mi ṣe bàbá yẹn táwọn ọ̀tàn ẹ̀bá jẹ́ nípa ìlú àti ìlú ìlú bàbá yẹn. ṣùgbọ́n àwọn kan lọ tó ṣe wọ́n fún agbára wọn ènìyàn lọ ọlọ́wọ́ bá nìkan lágbọ́rọ̀ bí ọ̀tàn dẹ̀. àwọn àjọ ọ̀tàn kan níbi kí ẹni ní gbàgbọ́ ti pé ìyá àwọn nǹkan tó ti kú òun ló máa ṣe ìwé ọ̀hún fún un àdúgbà bá àwọn nǹkan tó ti lọ òun ni ó ṣe ọmọ fún òun ó wá pọ̀ nǹkan irú ti fẹ́ bẹ́ẹ̀ ó ti ṣe sọ́mọ̀ tó ṣe pọ̀ dáadáa àbí dókítọ̀ tó ń lọ bá dókítọ̀ ni ó fóun lọ́mọ ó ti ṣe pọ̀ dáadáa ó ti jẹ́ ìlú dọ́kítọ̀ dọ́kítọ̀ ní ojú ìdí ẹni mọ́ mọ́ dọ́kítọ̀ lè fún ẹ̀rọ mọ́ dọ́kítọ̀ lè fún ẹ̀rọ mọ́ irú àyè ní ọlọ́wọ́ bá àlùwá ní ara rẹ̀ mi ó lè lọ gbogbo sábà dínà tọ́lọ́ ọba ní kò sí gbogbo ní dọ́kítọ̀ wa ní àti gbogbo ẹgbẹ́ sì ní gbogbo ẹgbẹ́ láti ṣe tùmẹ́ẹ̀ẹ́ gbogbo èyí ni ṣùkú rọ̀dá lábẹ́lẹ́ náà lọ ní ṣùkú tàwa kùrù ìgbára ní ọlọ́wọ́ bá bẹ́ẹ̀ ká sí fún ọlọ́wọ́ bá àwọn àgbèrè ẹ̀dá kan pẹ́lẹ́ yìí lára àwọn nǹkan tí a gbọ́dọ̀ ṣọ́ra fún mi torí ọ̀nà tí èèyàn fi di ẹlẹ́gbọ́n ṣùgbọ́n ti di ẹlẹ́gbọ́n kò mọ̀ èrò tó ń kí àwẹ̀ tó bá ìta ni ló ń wò kò mọ̀ kó ń ti ṣe àwọn nǹkan rẹ̀ ní ìdí olùkó jẹ́ mùsùlùmí náà ọlọ́run bá ní wọn àlọ́lá ìfọ́tà wọn kẹ́lù ègbò tí wọ́n ní nínú tẹ́bá tó ẹni tó bẹ́ jẹun òun ló ṣiṣẹ́ ṣùgbọ́n gbàtà bá mú sábà bí tí wọ́n wọ́n bá yọ̀ ǹda tí oṣù sábà bí àráàmù tá a bá mú tán àwọn àgbára bí ọlọ́run ọba ilé ìwọ́n pè tàwọn kù ṣùgbọ́n kí náà mo bára lọ́wọ́ bá mi ní ṣiṣẹ́ mo bára lọ́wọ́ bá mi ní bẹ́ àwọn ẹ̀rọ bí wọn fúnra ọlọ́run bó ṣe ìrìn àbí wọn ní ẹ̀fẹ́ àwọn ìbẹ́lọ́kọ̀ yìí làwọn àbẹ́ fún ìwà ìwọ̀nyẹn tó ṣe pẹ́lú tí ó yẹ tí ó bá ṣọ́ra ó lè padà lọ sí ní nǹkan ní ìlú rẹ̀ lọ ẹlòmí ilẹ̀ ń bẹ́ ni òun bá a ní sábà yìí à bàbá ti ṣe lé ààrùn kò sí kọ̀mánì ni eléyìí ó gbára lé epo lórí ó ti yọ ọmọ náà wà fún un bẹ́ẹ̀ tó bá ń fún ẹ̀yìn kẹta lọ́wọ́ bọ́ọ̀lù ìjòkó nínú ìmọ̀tò ṣàlàyé rẹ̀ fún wa ṣùgbọ́n wọn ìjòkó tó máa ń ṣàlàyé rú àwọn nǹkan báyìí nǹkan tá a ní ìlú anábọ̀wá muhammad wa sọ́lá olùyọ ọdún tó ń ṣe wá àti fún àwọn ohun àwọn nǹkan tá a sọ yìí náà ló ń sọ ẹ gbogbo sáàtù láti ẹ̀ka ló ti ọlọ́mọ bá wí àdáyé fún sọ́lọ́lá àgbà àdébí tó ń sọ̀rọ̀ nípa káwọn èèyàn tí ìrìnà sí ẹ̀mí ọ̀sán lẹ́yìn tó ti fi yẹ tó ti ṣe ọlọ́run ọ̀sán ó sọ fún ọ̀rẹ́ tó sọ wọ́n sọ pàrí àwọn ànábì wọn di àyè ìjọsìn tí wọ́n ti máa képe wọn wọ́n sọ ọjà ìjọsìn. Ànábì wa Muhammad sọ̀rọ̀ wa àṣàlà ó kí lè ní kọ́mọ̀ tàbí lẹ́yìn twenty three years. Ìyàká wá wọ́n tuntun ní ìdílé gbogbo nǹkan lórí ilé pẹ̀lẹ́ fúlàwá mọ̀. Wọ́n mọ̀ sẹ́ta àwọn àbá àwọn ìṣàbùrú fún àwọn èèyàn àwọn ìpẹtẹ́lẹ̀ bí sàlàyé pé kúrú yìí sọ̀rọ̀ bá àfọ́nà àwọn ènìyàn sàlàyé ẹ̀ fún àwọn èèyàn mọ́ àfáà ní tó bá lòun ilé kúrúgbà àbóòṣe wà àti fáwọn èèyàn yóò máa sọ àwọn ìtàn àwọn nǹkan tó rí sí kan ìgbà tó lọ Sudan ìgbà tó lọ Amẹ́ríkà ìgbà tó lọ àwọn nǹkan orí nǹkan tí ó kìlọ̀ fún àwọn èèyàn kan mọ́ oṣù ẹ̀rọ ọlọ́run bá ní wà lọ́kọ́lùfà áfúnà sí kúlì kúrùnà sí rọ̀súlà ọlọ́run àti gbèdé gbogbo ìjọ rọ̀súlà òjíṣẹ́ àjọ̀gbọ́nlọ́ pẹ̀sẹ̀lẹ̀ ìtọ̀rọ̀húrùs ìdánsọ fún ẹni tí ẹni ọlọ́run bá àlá ẹṣin ìbádà àlá pẹ̀sẹ̀lẹ̀ ìtọ̀rọ̀húrùs ẹjìnà anábọ̀ Muhammad ọ̀rọ̀lọ́pàá ó ṣe bá ìrọ̀lọ́ sọ̀rọ̀ wípé kí ẹgbọ́tọ̀ tààrí òní di nǹkan ìjọsìn nígbàlẹ̀ after twenty three years thirty years bí mẹ́ka ten years bí nàìjíríà ètò ìṣe sọ fún wọn ní ọ̀rọ̀ ààrẹ ètò ìṣọ fún wọn ní ọ̀rọ̀ ìṣúnú ọ̀rọ̀ ẹ̀wọ̀n ẹgbẹ́ tó rú ẹlòmíà ọ̀sẹ̀ wà àti ìrọ̀lẹ́ fún ṣe àníṣọ́lá àtàlá ó ṣe wá àti ibi tí àbúbáṣe wá rọ́ọ̀lù wá òṣùmọ́rù wá àwọn àfẹ́sù lálá àmẹ́bíṣì ìkànnà yóò kí ẹmọ́ sọ tààrí ìkan jọ́kì nítorí ẹ̀wọ́n lọ ẹlọ sí nàìjíríà tí wọ́n ti fọ́lọ́wọ́ bá lọ àwọn kan ẹlòmíwọ̀n máa sọ ẹgbẹ́ ànábì ṣàánú mi mo wá dé gánú iṣẹ́ mi láì dé gánú iṣẹ́ ilé tí wọ́n pèrè ṣírkù bọ̀á o ní pé àdúrà tí ẹ̀ka tààrẹ́ ti mọ́ sí wọn ìyá ń jẹ mí ṣàánú mi bàbá mi ṣàánú ìtàǹdì ìrọ̀mọ̀ báyà ìyá ẹ̀ lórí ṣe ọlọ́wọ́ ọba ló lè ṣe ọlọ́wọ́ ọba ní kẹ́rù ẹ̀ká sí pé mú ààyè lẹ́nu àmọ́yà àwọn ọ̀rẹ́ wọn ṣe eléyìí wọ́n bèèrè ṣe kò dùn á ẹnu ni wọ́n sọ fún mi bẹ́ á ṣé mo dá bá dá lọ sí ipa ayé rẹ̀ kó lọ tọrọ tó fẹ́ àdúrà mú bá ń bẹ̀ yóò wà lọ sílẹ̀ ìtura tó ní kí sẹ́wù yẹn ṣe báyìí báyìí fún mi ní ìtòsí tó ti mo jẹ ẹ̀rọ ṣe kò dùn á àbí kó ṣe yí pé ó lè mọ́ pé ṣé wù ọlọ́mọba ni ó pè ń bẹ́ ọlọ́mọba ò ṣe báyìí báyìí fún mi torí nínú torí ọlá tààrí fún wa bẹ́ẹ̀ kò sí tó ń jẹ́ wípé ọlọ́mọlá tààrí tí mo wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yìí àbí tí mo wà níwájú ẹ̀ ọlọ́mọba ṣe báyìí fún mi tààrí òsì ní ibi tá a lọ láti lọ sí ọlọ́run ọlá tààrí ìsìnláì fún mi tá bá lọ sí àwọn lọ fáwọn tó ń olùdókítà náà wà Muhammad ọ̀wá ẹ̀kọ́ tó kọ́ wa òun náà ní pé ká máa bẹ fàárẹ̀ wọn. àkọ́kọ́ ìgbà tí òun kùn mọ́ yóò lè ká ìlú náà máa ti fi ìjọba lẹ̀ lórí láti lọ ṣàdúrà fún wọn àwọn yóò ti lọ ní tabawa délé àmì asàlámù àlejò àlẹ díárì ní mùsùlùmí wà mùsùlùmí ọlọ́lọ́kùnrin رحم الله المتقدمين منا والمتأخرين إن تشوى البشر وكان مولين كل من كربوا وجعل لنا ولكم العافية كل من بقوا يوم وإن إن شاء الله رزقكم راحتكم أو أنا شيء ما راح أباني إن تعمل لهم شيء أي فارق ما يصير أي فارق ما يصير أواشي بلاي أول أشياء ṣùgbọ́n káwọn òkú ta bá fẹ́ gbé àti àbú àwọn àgbàdá ìgbàdá ìlàkùnlá lọ ilé ìdùnnú ẹrù fún wa ká máa tí ìsọ ẹbọ sáwọn èèyàn ṣe rẹ̀ pé ẹni tó ń bẹ́ sí ibà rẹ̀ yẹn gẹ́gẹ́ mọ́ máa ké pé kò ṣe ìjọba ìmọ̀ràn ṣé olùdágbájá ẹ̀rù ẹ̀sùn lọ́wọ́ lọ́wọ́ orite ike pe ọlọ́run ọba ẹ̀dọ́ ọba láyé tó yẹ káti pé kí ọlọ́run ọba nìkan níbi tẹ́ òun wá àtàkì èèyàn kan lójú ọ̀nà ní tó dáa gba ní olùpáwọ̀ kan wà lẹ́yìn pẹ̀lú kan eléyìí ní kò sí rẹ̀. sọ́wọ́ ó ní èyí tó jẹ́ láwọn àwọn èèyàn rẹ̀ yìí ó wá pẹ̀lú ẹ̀ lórí ìlú jẹ́ ọ̀tá rẹ̀ so anábì musa alẹ́sọ̀rọ̀sọ̀rọ̀ ìgbà tí ẹni tí ó jẹ́ lára àwọn ọmọ israeli tí ẹni yẹn tí ìlú jẹ́ lára àwọn ọmọ ènìyàn sọ̀rọ̀ àwọn tí ó ń takò tó fẹ́ pa ìyẹn wá sí ti anábì musa alẹ́sọ̀rọ̀sọ̀rọ̀ ìgbà tó kéèkì anábì musa alẹ́sọ̀rọ̀sọ̀rọ̀ ọlọ́wọ́ba subhanahu wa ta'ala wọ́n ń rí bẹ́ẹ̀ sí ìṣẹ̀lẹ̀ yẹn ibi pàtó kiri kó kiri àtẹ́lẹ̀ fún àkíyèsí ọ̀sán ọlọ́wọ́ba ń sọ wípé èyí tó jẹ́ lára àwọn ọmọ ènìyàn lẹ́yìn Musa ó ṣe èsì láta ó sì ti àtẹ́lẹ̀ Musa àkíyèsí àtẹ̀yẹ lẹ́yìn àgbò yìí lórí ìyí tó jẹ́ ọ̀tá rẹ̀ lórí ìyí tó jẹ́ ọ̀tá rẹ̀ sọ pé tó gbà ń eléyìí kò sí ìrọ̀lú bẹ̀rẹ̀ ṣùgbọ́n àyè tó ṣe kí ọlọ́wọ́ ọba nìkan láti gbọ́dọ̀ lágbọ́dọ̀ képe àgbọ̀dọ̀ képe nǹkan ẹ̀yìn káwọ́lọ́ képe nǹkan ẹ̀yẹn ní àyè yẹn eléyìí ẹ̀bọ ni nítorí tó ṣe ń pé ó ń bẹ bí àyè ju odò lápẹ̀jú oríṣi àbó ń bẹ nínú pléyìn tí pléyìn wọ́n ti sínú tó ń ti sọ́yìn ó wá bẹ̀rẹ̀ sí ní képe nǹkan ní ìrìn ọlọ́run bí ó bàbá mi the wrong person ló ń képe the wrong person òun ló ń képe nínú situation bẹ́ẹ̀ kò sẹ́ni tá a lè képe àti ọlọ́run àwọn ní nǹkan bí oṣù mélòó kan sẹ́yìn pléènì kan ó ní kọ́mpléǹsì tó ṣe pé ó lápara díẹ̀ àwọn èèyàn tó ń bẹ́ẹ̀nù rẹ̀ kàlùkọ́ bẹ̀rẹ̀ sí wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tí gbogbo wọn tó ń bẹ́ẹ̀nù pléènì àbí ọ̀rọ̀ àwọn èèyàn tó pọ̀ jù mẹ́rin tí wọ́n sọ òun náà ni láàrín ìlànà ìlànà láàrín ìlànà láàrín ìlànà títí tí kìí ẹ̀ sí òṣèlú padà ẹ̀kọ́ wọ́n ní ẹ̀wò ó túnmọ̀ sí tí àwọn tó ń bẹ ní ilé ìyí àlùtọ̀ sí ìjì àwọn tí wọ́n mọ lọ́rùn tó bá ṣe pé àwọn tí wọ́n mọ lọ́rùn ni tí ó mọ pa lórúkọ kan ó lè mọ pa lórúkọ ni ó lè mọ́ pariwo nkọ́ni àdúgbò pariwo jíláyìn àdúgbò níyà àdúgbò lóbi pariwo orílẹ̀ o ah bàbá mi o ṣùgbọ́n bàbá yà bàbá kò ní alẹ́ ẹni tó ń gbọ́gbọ́ ti bá bẹ́bá ń pariwo ah driver pilot ah òun gbọ́gbọ́ o tó ń torí ṣíṣọ́ṣọ́ bẹ́ẹ̀ ọlọ́pọ̀ ọba àmọ́ràn ìtara ìdílé olójọ́ta àwọn ètò ìmọ́ta ọlọ́ọ̀bá nípa ìwárọ́kì ìwúrin búlkì tán bá ń bẹ nínú ọkọ̀ ojú omi torí pé ọkọ̀ ojú omi wọ́n ń rìn tó ń rìn tó ṣe ẹni pé ó fẹ́ ka báyìí ọlọ́ọ̀bá ní yá òun lọ àbọ̀ òun sí náà tọ́lọ̀ kó wọn yọ ọ̀tọ́ ọ̀dọ̀ padà ìlọ́run ìṣẹ́kù wọ́n lè tí ó mọ̀ pé ìlànà ìṣẹ́ ń lọ́wọ́ ayáfọ̀rọ̀ àlùlọ wọ́n lè tí ó mọ̀ pé ìtàn ní ilẹ̀ ìwọ̀n so ilé ìjẹ́ nǹkan tó ṣe ń lé agbọ́nrọ̀ ìwò tó pàtàkì púpọ̀ tí kí ṣẹ́kù ìsìlápá kákẹ́ pé nǹkan ní kájẹ́ nǹkan ní ìwọ̀n ọba láyé ìṣẹ́ ń nìkan lábọ̀wọ̀ tí pé eléyìí ìgbà tí ó burú mo bá ṣe pé ìgbà tí a lè pé nǹkan ní ẹlò ní ìwọ̀n wà lọ́wọ́ ni ní àìjọpẹ́ ìlẹ́rẹ̀ lágbára rẹ̀ tó rẹ̀ sì ń bẹ láyé eléyìí kò sí ìgbà tí mo ń bẹ̀rẹ̀ kò sí burúkú bẹ́ẹ̀ so ìwú ní wọ́n wà ládùúgbò ṣùgbọ́n tó mọ̀ pé kò sí ẹni bọ́dì tó lè ẹkùnrin ní ìsì tayé òun ní ìsì ríṣọ́ ìní kan tí ó wà ìlú àyẹ̀bẹ́ ọlọ́wà ìgbàlọ́ ìdílé ilé wọn pè ní àṣàwọ̀déjò ìsìláàtà ìlàkejì ẹ̀mí ṣúkú ìsìláàtà bákan náà lè ti àárín káwá nà lọ́wọ́ pẹ̀lú ọlọ́run ọba ó lè mọ́ jẹ́ ìsìnkú pariwo kékeré tá a bá pariwo lọ́pẹ̀ ní ìsìláàbà tá a bá pariwo eléyìí ní wà nà lọ́wọ́ ni ìyá rẹ̀ tó yẹ pé ká ti wà ṣùgbọ́n ní ta ti lè wọ́n lọ́wọ́ ẹ̀dẹ́ ẹgbẹ́ wa níbi tó lágbára sí eléyìí kò sí pẹ̀lú ogun bẹ́ẹ̀ kí ní ọmọ yìí bá mú ní tó wà lẹ́yẹ eléyìí ọmọ yìí lágbára sí mú ní gbónú yíò bá nà sọ ṣùgbọ́n bẹ́ẹ̀ pẹ̀kẹ̀ ẹ̀dùn ò lágbára rẹ̀ ọlọ́wọ́ bá ló lágbára ẹ̀ àwa fi ọlọ́wọ́ bá lẹ̀ àwa gbé so àwọn ọmọ rẹ̀ ń tẹ́lẹ̀ kan gbọ́dọ̀ ṣẹlẹ̀ sí mi lẹ́kọ́ láwọn ìkẹta tó ṣe wọ́n ń pè ní ṣíkù àgbà ẹ̀bọ̀ kékeré kò tí ìgbé bá ń lọ́gbọ́ tó ìjọ ọlọ́ọba ó ní ìlú máa ń ṣe ti lè láà ẹni tó bá ti lè ṣe ẹgbẹ́ pẹ̀lú ọlọ́ọba kọ̀ọ̀kan káàkiri ọmọ bá wà àlùjáde ọlọ́ọba ti ṣe àlùjáde ní ilé wọ̀mọ̀ àwọn náà lè tí ó lè fi mẹ́rin wọ̀mọ̀ àgbọ̀ ìlú ìsọ̀rọ̀ ẹni tí ó ṣe àwọn òṣìṣẹ́ tí ó ní ara ẹ̀sìn tí ó rẹ̀ lọ́wọ́ bákan náà ọlọ́wọ́ lọ sí ìfẹ́ lọ́wọ́ tààlà ó dé ká mọ̀ wípé ẹni tí ó bá ti lè ṣe ẹgbọ́ pẹ̀lú ọlọ́wọ́ ọba ọlọ́wọ́ ọba olù ní ṣàkóyè ìlú ìnà ọgbà àlàyé fúra ẹni ṣàkàdì ọlọ́run ní ẹ̀rá ṣe ẹgbẹ́ pẹ̀lú ọlọ́wọ́ ọba òun ló ṣe àbúrú ìwọ̀yẹ́ tí ó máa ń gbà láti ẹ̀rùn ìṣára ìjú ò bá tó yẹn òun lè ṣàbúrú ìṣẹ̀fẹ́ tó máa ń bẹ ní òrùpa òun láti ṣe àforíjì tó eléyìí lágbọ́dọ̀ jù ní àdúgbò aláàtàǹdà ọ̀rọ̀ ẹbọ ọlọ́wọ́ subhanahu wa ta'ala ń fi wà lọ bó ṣe kí àwọn òjíṣẹ́ rẹ̀ nílò ń rẹ̀ ló ń kí àwọn náà lọ nípa rẹ̀ tó dájú rẹ̀ sọdọ́mọ́ ní ẹbọ kékeré ìtumẹ́lẹ̀ ìdókò tí ìgbẹ́ni ẹkúrò ní ìsìlámù ṣùgbọ́n tó tẹ́wọ̀n ní pẹ́ni yóò lera kò ní lọ́dọ̀ ọ̀rọ̀ ọ̀mà yóò jìyà rẹ̀ ó lè mọ́ra sínú náà yóò padà jáde kúrò ọdún náà torí pé kò sí ìdìkè fèrè pányányá eléyìí tó lẹ́bọ kékeré lára rẹ̀ òun ká máa ṣiṣẹ́ tó yẹ ká ṣe fọ́lọ́run àwọn àṣe àáfẹ́ fídíò ìjẹ́ fọ́lọ́run kí díẹ̀ jẹ́ ti fún tẹ̀sán bí a kárí láti ojú iṣẹ́ tí ìyẹn ṣe tó jẹ́ ká ní ìyẹn lè máa kí ní ìgbé pé ìlú tó ń bí òjò wà ní ìgbèjú ó fẹ́ ká ìyẹn ọ̀run olóògbé tàbí ẹni ọlọ́wọ́ bá àwọn iṣẹ́ ìjọ tí wọ́n máa ń ṣe ní ìtàn ìpamọ́ náà ń tẹ́yìn bá rí wọ́n gbà mí láti ṣe nǹkan wọ́n lè jẹ́ ìkọ́lé ní ẹ̀sùn ẹlò ní láti ṣe ilé ìjọba tó jẹ́ pé ọlọ́wọ́ bá fi àyè lẹ̀ pé ká ṣe àwọn iṣẹ́ ìgbọ́n ti nǹkan ká ṣe ẹ̀mí gbangba kò bá jẹ́ṣẹ́ náà bílà ṣùgbọ́n ẹlò ní ìlú bá ṣe é náà ti ẹ̀ kò lè ṣe kàn tó ara ẹ̀ ó máa ń sọ di kálí inú ọlọ́wọ́ ni ìwé ìrẹ̀bẹ́ ìlú dáa fún òun tó kó mọ ṣe àwọn iṣẹ́ ẹ̀mí táwọn èèyàn ti mọ̀ torí kò pẹ́ táwọn èèyàn bá mọ̀ yóò padà di pé òun ṣe márì ní ṣùgbọ́n ìgbìlẹ̀ ní pé ta bá ṣiṣẹ́ dáadáa ta ṣe ọ̀sìn ta ta ni wọ́n rẹ̀ ga pẹ̀lú ẹ̀ ó sì kọ̀ gbogbo rẹ̀ ṣùgbọ́n ní ilé mọ́lẹ̀ kọ̀rọ̀ tó wà rẹ̀ lórí jẹ́ pé ẹ̀fún ẹ̀fọ́ ìlú àtúntà ṣe é fún àná so ìrú táàmì kí àdẹ́gbà Muhammad ọlọ́ àtọ́lá tó ń sọ́jọ́ kan àwọn tàbí ń sọ́jọ́ ọ̀rọ̀ ẹ̀já bàtà ìlú wa dọ́dọ̀ wọn àwọn àti àwọn olùdí kọ́ ìfọ̀rọ̀ ìdájọ́ àlejò àlejò wa ni aláàfin bí òkú ìwà wọn akọ fún ẹjẹ ń sọ fún yìí kan tó ṣe pé akọ fún alẹ́ yẹn ìdíje ó jẹ́ nǹkan tí mo bẹ̀rù jù nílẹ̀ ìmọ̀lá tó ìdájọ́ tó ìdájọ́ lọ àwọn tàbí anẹ́sọ̀lá àbálá ní òmìnirin tí a yìí sọ́lì ọ̀rọ̀ yìí tí a máa kírun ọ̀yìnbẹ́yìn sọ́láta irú rẹ̀ yìí mú máa dẹkọrétì máa dẹkọrétì máa ẹ̀bẹ́yìn ṣe lè máa yára mi lọ́dọ̀ ẹ̀rọ yìí torí kó rí pé ẹ̀sán wù ú orí ẹ̀sán wù ú so ó wá fẹ́ dájú ẹyin yẹn yóò máa dùn dùn ohun tí ò dúró ẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n fẹ́ fi dájú ẹyin yẹn kò sí kó fẹ́ kẹ́ ni ìyẹn mọ̀ wípé Kùránì tí ọlọ́run wá ní torí bá ní ìyàn dúró nígbà lára ní ẹgbùn sí kùránì gbẹ́yìn kùránì rẹ̀ àṣọ àṣìkò ẹgbùn sí kùránì ṣùgbọ́n lọ́nà ọmọ ẹgbùn sí kùránì kò ní ṣe lórí pátá ní ẹgbùn sí kùránì ó fẹ́ ti dájú ẹni tó wà ní ẹgbẹ́ rẹ̀ so kùránì tó ka ẹ̀ wọ́n kọ́ kalẹ̀ tó wáàtí tó ṣe ó fẹ́ fi dájú àwọn èèyàn wọn akọ́kalẹ̀ tó wáàtí ó ṣe láti lè fi dájú àwọn èèyàn kò ń ṣe tó ní kí ni ìlú ìlú náà ẹni tí ó mọ̀ náwó yáà máa ẹ̀yìn tó torí àìnáwó náà ní pẹ̀lú ìlú lọ́pẹ́ kalẹ̀ ó fẹ́ káwọn èèyàn tó ṣe tó ń gbé kalẹ̀ ni kò ṣe pé torí pé kí ni òun wà ládàá ju ọ̀rọ̀ kan wa so eré yẹn bẹ́ẹ̀ tí ó máa bẹ lákọ́lẹ̀ náà ni pé ó wá ó náwó nítorí kẹ́lẹ̀ oníjagun tó tẹ́lẹ̀ bọ̀rọ̀ pá ah, ẹ mọ́ ní jagunjagun òṣìṣẹ́ tó fẹ́ kí gbólóhùn ọlọ́wọ́ bá kó lè jẹ́ra torí àsìkò ní àlẹ́ wọn mọ́ sọ́wọ́ tó wọ́n fún alákòójú ìwà ọ̀rọ̀ tàbá rẹ̀ ní tẹ́tà gbọ́dọ̀ mọ́ ṣẹ̀kára àwọn tẹ́tà kàkà lẹ̀ ṣírùkù agbára ló ń pè é ìgbà nílẹ̀ ní ó pọ̀ lábẹ́ tó ń pè ṣírùkù kàbí ó ní ẹbọ tí ìrẹ̀ ṣe pa pé pé ibú ọ̀tìyàn ló wà nítorí ẹ̀kẹ́ tó ń bú ní ìpínlẹ̀ ọ̀gbẹ̀rún oníṣàlẹ̀ ní ìdẹ́nu ọ̀kan rẹ̀

ṣùgbọ́n ìgbẹ́gbẹ́ fún rẹ̀ mọ́ rẹ̀ àníwà Muhammad sallallahu alaihi wasallam wa ó sọ níbi ọ̀rọ̀ ìmọ̀ ìgbẹ́ lórí wọ́n mọ̀ wá ìmọ̀ ìmọ̀ tó ṣe kóyẹ kó fún ọwọ́ ìdí ọlọ́wọ́ bá ní oríṣẹ́ ọlọ́wọ́ bá ní láyé lóòrùn kò ní mọ́ wá ilẹ̀ ìlú sí ibà àrọ̀dọ̀ ní nàìjíríà torí ayé tó wá ìgbòrò ìgbòrò ọ̀gá torí pé ìmọ̀ tó wá ìmọ̀ tí náà tí mo di ọlọ́wọ́ láti wọ́n ní ìmọ̀ tí yẹn wá láti ìdókò ọ̀rọ̀ ayé lọ tó lè ní wọ́n ń pè ní àríyá àríyá yìí ẹ̀bọ̀ kékeré yóò bá ṣẹ́ tí yẹn ṣe yẹn jẹ́ ṣùgbọ́n tó wá ti di nǹkan tó pọ̀ láàrẹ̀ ènìyàn pé tó gbogbo sẹ́yìn ló wọ̀ yóò di pé ní òní kankan wá ju ọlọ́wọ́n tọ́rọ̀ àti ìṣàmúra lára ẹ̀ náà ni àwọn nǹkan ní ìta máa ń ṣe pé tí ọ̀pọ̀lọpọ̀ lè máa kà fún irú lápẹ̀jú erúsì kéèyàn sọ àwọn aláfà àmàmà àwọn iṣẹ́ kí ọ̀sọ̀ ìgbà masha Allah wa ṣe tàbí ti tọ́nà wọn bá fẹ́ tí wọ́n náà rẹ̀ tá ní jẹ́rọ ọlọ́ọ̀bá wà má tàṣà wọn ní ilé ìṣọ́ ọlọ́rọ̀kùnrin àlẹ́mí ẹ̀ lè gbèrú pẹ́pẹ́ sí ìgbẹ̀kùn tí ó bá máa ń bẹ ní àkọọ́lẹ̀ tí ó bá máa ń bẹ nínú mọ́rọ̀ ọmọ kó lè ṣẹlẹ̀ so ìta yìí ń gbà lérò láti ṣe tó máa ń bẹ ní ìbámu pẹ̀lú ìrúkọ ọlọ́rọ̀ akúrawájọ báyìí nìyí tí ó bá ti ní orúkọ ọlọ́ọ̀bá ní ló ṣe kò sí ndó lè níṣẹ ṣùgbọ́n ọlọ́run bá ní tó ṣe orúkọ ìbẹ́ẹ̀kiri ní orúkọ ọlọ́ọ̀bá ni káàbọ̀ pé a lágbára ọlọ́mọba àti agbára wọn pẹ̀lú kí ni ìyọ̀ǹda ọlọ́mọba àti ìyọ̀ǹda wọn àti mú ẹ̀yìn yẹn àmọ́ sí ìwọ ọlọ́mọba bí so ọ̀nà tánà yìí kọ́ wà nígbẹ́ sọ pé pẹ̀lú ìyọ̀ǹdọ̀ ọlọ́wọ́ bá lẹ́yìn náà lẹ́yìn náà ó jìnà sí lọ lẹ́yìn náà ìyọ̀ǹda tuntun wọn lẹ́yìn náà ìyọ̀ǹda tuntun wọn kó ṣe lè pẹ̀lú ìyọ̀ǹda wọn ìyọ̀ǹdọ̀ ọlọ́wọ́ àti tuntun wọn àwọn ọ̀pá ń pọ̀ tábà ṣe àtiṣepọ̀ àdìgbà àti ká mọ̀ búra pẹ̀lú nǹkan ìdílé ọlọ́wọ́ fi lè fún àwọn ìbúra mo fi bàbá mi búra mo fi sọ́ọ́ léde búra ànágbà Muhammad sallallahu alaihi wasallam onímọ̀ ìhálà pẹ̀lú lẹ́yìn láì kọ́kọ́ sáṣẹ̀rẹ̀ ẹni tó bá fi nǹkan ní búra àtọ̀jọ́ ọlọ́wọ́ bá kọ́kọ́ sáṣẹ̀rẹ̀ ó ti ṣe ẹbọ pẹ̀lú ọlọ́wọ́ bá ṣùgbọ́n ẹbọ kékeré ṣùgbọ́n ẹbọ kékeré ó lè di lánàá lọ́wọ́ tó bá ní lẹ́nu pé tó fi búra ẹ̀ náà káńkà bí ọlọ́run ṣùgbọ́n tí ò bá ní lẹ́nu pé káńkà bí ọlọ́run ṣùgbọ́n ìkẹyẹ mẹ́tíkáǹkà ó ṣe ẹ̀rọ kékeré àtẹ́wọ́ kékeré àti ńlá agbọ̀rọ̀ ìjìnlẹ̀ òfin so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ inú àwọn nǹkan tí àwọn ènìyàn máa sọ tó ṣe pé ṣírkù àgbàrùn tí a ti kò lè gbà wá láti sọ so abẹ́lẹ́ ọ̀pọ̀ ẹ̀sùn àwọn ọ̀rọ̀ àárẹ̀ èyí tí a ti sọ lọ́pọ̀ ọ̀rọ̀ tó ní kí ó wù ní bọ̀rọ̀ náà kó ṣe àtúnṣe àwọn ọ̀rọ̀ tó ní bọ̀rọ̀ wá kó sí kí ó ṣàtúnṣe wa kí ọlọ́pàá ṣùgbọ́n àwọn ará kó fi ọmọ wa ní ọjọ́ òṣèlú wa káàkiri gbogbo àwọn ọ̀sẹ̀ tí ó lè dá iṣẹ́ wa ọlọ́pàá ṣùgbọ́n àwọn ará kí ohun ọ̀rẹ́yà kí ó fi ẹsẹ̀ nǹkan wọn ti òjò ọmọ rẹ̀ wọ́n mọ́ bá wà àlàmì àlàmì محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت Thank you. ọlọ́run jọba ìyá ẹgbẹ́ tí a lọ́rọ̀ ìtàn sí Kí á tọ́ ní ẹ̀kọ́ sí? Ẹ̀rọ tí ó gbàǹgbà fún olùdáǹkọ̀ àti ọlọ́nà tí a gbọ́ wọn. Bí ó gẹ̀rẹ́ ìtọ́ yìí, ọ̀rọ̀ sọ̀rọ̀ bà títí kìí, ọ̀rọ̀ ṣíríkì ọ̀rọ̀ ńlá pàápàá jùlọ ní àwùjọ tí a wà ìgbà ní òpin kí tí ó rán mọ̀ ní ẹ̀rọ kan wá mọ bí a ṣe rí ní kọ̀kọ̀ àti kọ́kọ́ wà nìkan òkà lọ pa àwọn kẹ́ẹ̀kì yóò ṣe ní láti fún láti àwọn ọ̀rọ̀ nígbà fẹ́lò ọ̀rọ̀ títà ní àwọn èèyàn èyí á ń kárí láti àwọn ètò ìgbà kan ní nǹkan ọ̀rọ̀ nífẹ̀ẹ́ pé wọ́n mọ̀ tó tó ta ọ̀rọ̀ àti gàyà àti torí kò lè tó ní ojú gbogbo àná lọ́dẹ ẹ̀kọ́. ṣùgbọ́n àwọn tó jọ yẹn wọ́n ti fún wa ní àwọn ìlànà ẹ̀jẹ̀ káfí mọ̀ kó wá ṣe rìn lórílẹ̀ yìí láti ní bàbá kọ́. ẹlẹ́gẹ̀dì bẹ́ẹ̀ omi pé káwa náà fún ara wa láti ẹ̀rọ àti lẹ́kùn lásìkò ọ̀ọ́kán káwọn ń tà nípa kí ní kí lè dídẹ fún wa ó pàṣẹ ọ̀rọ̀ náà. àwọn ti ká òṣà káàrà wọ́n ti sọ yóò kú pọ̀ ní ẹ̀yìn wàhálà nílùú bá tó wà láwọn èèyàn wọn lọ bá wọn á kàn án kan bẹ̀ tó lè dùn lẹ́kún ní ọdún tí kò kú tí ò rí nípa bẹ́ẹ̀ fún ó bẹ́ẹ̀ fún ó bẹ́ẹ̀ fún lè lọ́kọ̀ yìí àtàrọ̀ ẹ̀ kú ìṣẹ̀ kọ́ sí ọ̀rọ̀ bí máa dání sábà yóò yà lọ sí láti rẹ̀ bí pé kí ẹ má ṣe láti kí ẹ máa tẹ̀ láti ẹ̀rẹ̀ ká ìyàwó yìí kò ní bá mú láti

àwọn wáàsì èyí wọn tara sí ìpínlẹ̀ ní ọ̀la wáàsì mọ̀ wáyé ní òkè ní ọ̀la ṣe bákan náà ní ọ̀la bákan náà wáàsì mọ̀ wáyé ní sùúrù bẹ́rẹ̀ wọ́n tún abalẹ̀ gbọ́n ẹgbàá yìí bákan náà ní alárọ̀là wọ́n tún wáyé rẹ̀ ẹni tí lálẹ́ bákan náà wọ́n wà ní ìgbòlúwa ní àgbẹ̀mẹ́jọ àgbẹ̀mẹ́wà àwọn eléyìí ká lọ sílẹ̀ báyọ̀ náà lọ́wọ́ náà lọ́wọ́ náà lọ́wọ́ mẹ́jọ ọ̀gbẹ́ wọ́n fi kọ̀ kò bá náà ti wọ́n ẹ̀ lọ́wọ́ náà ní oṣù àwà ìfúnàkàn tí a dákàn tètè fún ọjọ́ náà wà nìkan náà ọ̀la àwọn ṣẹ́ báyìí àtàwọn tí ó jọ. àgbà ìbéèrè wọ́n ń ṣàgbéèrè. wọ́n bá bá ọ̀nà ọlọ́dún gbọ́ ọ̀sùn tẹ́lẹ̀ ọ̀la náà òkàtà lè pípé a ṣàǹfààní fẹ́ràn wọn wọn kò wá sí ọ̀run ju ọ̀run fún wa bẹ́ẹ̀. tó a ṣe aláǹdè lọ́wọ́ ọkùnrin kí a náwó òbí tó wọ́n fi gbọ́dọ̀ bí ìrírí rẹ̀ nígbà tó fi gbọ́dọ̀ àwọn ọkùnrin rẹ̀ kàn ọ̀sìn ìlú rẹ̀ láti. bákan náà síkì èyí tí a ṣe á ṣe àwọn ìgbéga àwọn ọmọ láti àwọn àti kankan onífẹ̀ẹ́ ìpínlẹ̀ àbámẹ́rà fọ́ọ̀lẹ́rẹ̀ ìṣàlàkọ̀ ìfẹ́ ìwádìí owó àti ẹ̀rọ lóòtù náà lọ́wọ́ ti wá àgbà ọgbà náà ọ̀nà òbí. Ìlú làwọn ẹgbẹ́ ọgbà ọ̀nà ìṣàn àwọn àmọ̀ ní ìlànà ìbéèrè ni. Tí wọ́n lọ sí ẹ̀yìn ìbáàlẹ̀ tó sọ̀rọ̀ lálẹ́ kan nípa ìkàǹkan àbí ìṣì fún káńtà àṣetò láwọn èèyàn. Ó ń tàbí ọkọ̀ pamọ́ sílẹ̀. Àbẹ́rẹ́ mọ̀ Mo gbọ́ nǹkan ẹ̀ nínú kà nínú tẹ̀síìrì yìí tẹ̀síìrì ó lọ tí ọ̀gbọ́n bí ìwé kàn yẹn lọ ṣé irú ìkàyẹn kí ni ìbámu rẹ̀ sí káìka nìkan onígbàjá òun ọ̀dájà tó mo rẹ̀ gbọ́ ní ìjà làjọ pẹ̀lú mi. nínú ìbéèrè tó lọ́wọ́ mi wọ́n kí ẹ bá wa mú àwọn àyàkójú wa ní ìwà dáadáa àwọn tá à ń bá yí nínú ìlú wa bí káwọn èèyàn máa bá àwọn èèyàn lé já alágbèbá inú àti àwọn míì ẹja àfáàní.

ẹlẹ́kẹ̀ẹ́ àbọ̀ ní ìròdà sámárì tàbí wá ìṣòro àmì ìbámu wá ọdún ara tí a lè lọ láti mọ̀lẹ́ àbílẹ́yà àbíká àbá tí a lè lọ láti fi sọ̀rọ̀ nípa ilé ìwé ìrìn náà alhamdu lillah wa salatu wa salamu ala rasulillah wa ní àkọ́kọ́ àyà tí wà ní wàbí kọ́sọ̀ tí mo ń tọ́ẹ̀ láti kó ṣùgbọ́n lọ́wọ́ mi kí n rí pé òun náà ni fàtàgbàtà òlẹ́dí ṣe àtìyí alẹ́lẹ́dí àdúgbò wàkàlọ̀ musa fàkọ́lọ̀ àlejò sẹ̀rí tí ó jẹ́ ìṣe àti lára wọn ma lẹ́yìn ànábì Musa àlèkọ́sọ̀ sàlámù ó wá ìrìn lọ́wọ́ ó ké sí ànábì Musa tó tó gbà wọn so lórí alẹ́lẹ́bì ní àdúwí lórí tó jẹ́ ọ̀tá rẹ̀ ọ̀wọ̀kádọ̀ Musa Musa dẹ̀ dàpọ̀ pábò ọ̀kọ́dọ̀ àlejò ẹni ó dẹ̀ pé ó pa ní ìpàkìpàkì yẹn so eléyìí fún correction uh, òní àyà ni na question àkọ́kọ́ ẹni tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ sí ni Abu Musa al-Ash'ari radiyallahu anhu ìgbà tí anábíwá Muhammad sallallahu alaihi wasallam tó ń rí tìǹtì sọ anábíwá sọ fún un gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé pé òun wà lẹ́yìn rẹ̀ tó wá na gbólóhùn ìbádùn ti dáadáa ṣe láti lè fi gbé ọ̀rọ̀ tánàbí sọ wípé báyìí ní kùránì rẹ̀ àṣọ àmìkù ẹ̀dùn sí kùránì ṣe láti lè gbé èèyàn làbí láti lè fi ṣe show off kò ṣe láti lè fi ṣe show off láti lè fi implement tánàbí sọ ọmọ tó sọ wípé tá a bá lèèyàn tó ń ka kùránì tó ń dùn sí kò ṣe kó kàkà fúnpa ó ń dùn sí a sọ wípé kárí ló ń ṣe torí pé ààbínú ọkàn rẹ̀ ṣùgbọ́n òun ọkùnrin lè sọ tó ń ṣe ní méjèèjì ṣé òun ṣe ń tánà bí sọ̀lá àtàkà wọn ṣe àbó ń ṣe torí kárí ni tó ló jẹ́ pé ṣírkù kàfíyù ni kárí nìyẹn ẹbọ tó kó pamọ́ ni inú ọkàn yìí máa wà ẹni tó ń ṣe ló mọ̀ kó ń ṣe àwa lè mọ jọ́ọ̀jì wrongly àtẹlé jọ́ọ̀jì náà a lè ní kárí ló ṣe pé pé inú ọkàn náà kárí ni ló ṣe tó ló jẹ́ pé anábọ̀ Muhammad allah asalam ó jẹ́ kámọ̀ ìjọ kan bèèrè láwọn sàábé yìí ó ní àtẹ̀dúró na mashirkul asgar ǹjẹ́ mashirkul asgar rẹ̀ kékeré wọ́n ní anábọ̀ allah asalam wà sọlọ́n lẹ́mọ̀ pa ní ẹ̀bọ̀ kékeré anábọ̀ ní torí tó bá jọ́gbé ìdàlùkìyàmọ́ wọ́n máa sọ fún àwọn èèyàn tí wọ́n ń ṣiṣẹ́ kárí níbi ìhàwù ìlàlẹ̀bí náà kún tún tọ̀rọ̀ òun náà fi júnìyà fangoro alkejìlú náà àìdáwó jàǹdà àwọn tẹ́yìn ṣe kárí ní fún tẹ́yìn ṣiṣẹ́ nítorí kán lè bá rí yín ó ń bẹ́ẹ̀ bí kọ́yọ̀kéwú ó ń bẹ́ẹ̀ bí ìjàmù tó lọ́nà ọlọ́wọ́ bá gbogbo ẹ̀ àwọn ìṣẹ̀ka ìkírun fọ́lọ́wọ́ bá ìgbógun àwẹ̀ ẹlòmíì ó lè ṣe kárí ni pẹ̀lú ẹ̀ ìkàlára àwọn afọ àwọn ọmọ àpèjú kan ẹyẹ kan ó ń kírun ní nẹ́fílà ní mọ́ṣáláṣí tó ti wá pẹ́ nẹ́fílà yẹn ẹni wá ń wo ẹni wá ń pẹ́ mọ̀ṣáláà ẹ àwọn ẹni ọlọ́run ẹni tó ní nẹ́fílà kí ní ẹwà kó tó tàbí létí wà ní kò mọ̀bà tó sọ lórí ní pé kọ́rà mo tún bá ẹ̀rù orí wa so because kí tí ó fẹ́ kó ṣẹlẹ̀ náà ní pé kí kí ẹ̀kan ti ẹ̀wà kó yí so pàtẹ́ ah, ẹ̀mì tí ẹ̀ lọ́fẹ́ ọ̀gá kọ́rà mo tún bá ẹ̀rù so kọ́rà mọ̀bà kó ṣàlọ́ agbọ́rọ̀ mọ́ wa ní gbogbo ọba ni wá tí ṣe ìfọ́nbá tí ti wà lọ síbẹ̀ ká mọ̀ fíra wa padà ẹni iṣẹ́ ta bá ń ṣe ẹni iṣẹ́ náfílà láyẹ̀ ni ó náwó ni ó ń ṣe lẹ́kṣọ́ ni má ṣe kí ṣe ìtọ́rùn olú ẹ̀ lọ síbi pé kí ni ó ṣe nítorí kárí na question ẹlẹ́ẹ̀kejì a ìmọ̀lọ bá àwọn èèyàn tí wọ́n yẹ nǹkan wò eléyìí ànábọ̀wà Muhammad ọ̀lá kan ní ká mọ̀ pé nǹkan tí ó dáa ni iṣẹ́ ẹ̀bọ̀n lára àwọn nǹkan tí àyùgbà wa láti mẹ́nu bá ní anábíwá muhammad sallallahu alaihi wasallam ó ní man ata arrafan aw kahinan فصدق فتعالوا عن شيء فصدقه بما يقول فقد كفر بما نزل على محمد ẹni tó wá lọ bá ẹni tó yẹ nǹkan wò araf araf lẹni tí ó máa sọ bí tí nǹkan ẹ̀wọ́n kẹrẹ́sì òun ni a kìnìkan báyìí báyìí báyìí èèyàn báyìí ló mú kìnìkan báyìí ló ṣẹlẹ̀ kìnìkan káàní òlẹ́ni tí ó mọ̀ sọ tí ó ṣẹlẹ̀ lọ́la fún wa nǹkan kàmọ́ra wa bẹ́ẹ̀ iṣẹ́ ọlọ́pàá tó bá lọ bá bàbá aláwọ̀ kan ṣe yìí wá bẹ́ẹ̀ nípa nǹkan lọ́wọ́ ẹ̀ fọ̀sọ̀dákọ̀ lùmọ̀ yàkú síbẹ̀ nìyẹn sọ fún wa gbà bọ́ ọ̀pọ̀lọpọ̀ fara bí màá lùdí àdá ó ti ṣe kìlì ní tọ́lọ́wọ́ bá sọ̀rọ̀ àlẹ́ fún wa òun náà ní kòránì kí ọlọ́wọ́ bá sọ ọlọ́run ní kú láyà àlámù máa ń fi sàmà wá ìwà ìlànà ìgbẹ́wà ilẹ̀ báà ọlọ́run ìyá náà sọ fún wọn pé nípa wọn tán bẹ́ ń sọ́nà àti ilẹ̀ ìfẹ́ni tó mọ kọ̀ọ̀kọ̀ọ̀ èèyàn wá lóun mọ kọ̀ọ̀kọ̀ọ̀ ẹ̀yìn mọ tí ó ló mọ tí ó ṣẹlẹ̀ lọ́la so tí ẹ̀ka bá ló ń sọ fáwọn èèyàn nǹkan báyìí yóò ṣẹlẹ̀ lọ́la yóò ṣẹlẹ̀ lásìkò báyìí rọ́ṣùmọ̀ tó lọ́yìn nítorí ṣe ń kó parọ́ fún àwọn èèyàn ó ń dàbà ní àdẹ̀gbọ́rọ̀ máa sọ orú nǹkan bẹ́ẹ̀ fún àwọn èèyàn ọlọ́pàá subhanahu wa ta'ala ni àálìmù rẹ̀yìí ọba tó mọ kọ̀kọ̀ fàdá yìí nínú aláàzẹ́ yìí àhàdà kọ́kọ́ rẹ̀ kò ń fi ń mẹ kankan ìgbà mọ̀ ní àfẹni tí ọlọ́wọ́ bá yọ níbi tó jẹ́ òjíṣẹ́ sọni tí ó kì í ṣe òjíṣẹ́ ọlọ́wọ́ bá tó wá lórí mọ kọ̀kọ̀ ó ń parọ́ fún wa ní torí pé tó ń bẹnu Al-Qur'an ni pé kò sẹ́ni tó mọ kọ̀kọ̀ àti ọlọ́wọ́ bá ẹni tọ́lọ́wọ́ bó lè fi kọ̀kọ̀ mọ̀ làwọn òjíṣẹ́ rẹ̀ kò lè ṣe gbogbo kọ̀kọ̀ náà yóò mọ̀ wọ́n olóòjẹ́ta nígbà Muhammad sallallahu alaihi wasallam kò máa wọ́n kankan ìjọ kan ìyàwó rẹ̀ Aisha radiyallahu anha ó yá ṣéènì èèyàn kan ó yá ṣéènì èèyàn kan ṣéènì yẹn ó wọ̀ ọ́ ìgbà tí wọ́n jáde tí wọ́n tíráàmù pẹ̀lá ní ọlọ́run àwọn ààrẹ yìí ó di yọ wa lẹ́wọ̀n láti sùn bó ti tó wọ́n tají bí ọwọ́ àṣùgbà ń tẹ̀kà mara ó bá nípa wá ṣéyìn kò rí ṣéyìn yẹn wọ́n rí ṣe ìlú àníṣọ́lá fún ẹlẹ́wọ̀n àti wọ́n jọ ń wà náà ìgbà tó pẹ́ díẹ̀ ràkúnmí tí ó gùn ràkúnmí bá dìde àti ràkúnmí ni ó sì lè ṣe ìlú tọ́lù bá kẹ́kẹ́rẹ́ sọ lásán kó mọ̀ yóò sọ fún ṣùgbọ́n kò ṣe gbogbo nǹkan náà ní a mọ̀ so ló jẹ́ pé ọlọ́wọ́n bá jẹ́ kánú wípé àmẹ́sọ̀lọ́ abọ́lá ní ìgbà pọ̀pọ̀ ìjọ kan ọmọ kéèké kan ṣeré nínú ilé wọ́n kọ́ ní ọmọ kéèké àwọn obìnrin kéèké àwọn ìwà fílẹ̀ nàbí yòó ìyá àlẹ́mù máa fi hàní ànábì kan bẹ láàrin wa ànábì tó ṣe kó mọ tí ó ṣẹlẹ̀ lọ́la ẹsẹ̀kẹsẹ̀ ànábì ò dákẹ́ ànábì ní dáyà àná mọ́sọ̀ bẹ́ẹ̀ mọ́ òkú ní mi lẹ́rìí kò ní ìtàkùn yìí èyí tó ń sọ tẹ́lẹ̀ ní wọn sọ ṣùgbọ́n kọ̀rẹ́tẹ̀ wọ́n sọ pá níbi kan mẹ́wọ́n tí ó ṣe ẹ̀lọ́lá so àwọn kan ìta lọ correct ni so kí ẹ̀kan bá sọ fún wa tí òun mọ kọ̀kọ̀ tí dàbí pé yẹn bá ń jẹ òun a àbò ń parọ́ torí báwo èèyàn ti pọ̀ ń ta ní ìlú tí wọ́n láwọn ọmọ kọ̀ọ̀kọ̀ táwọn èèyàn wọ̀ lọ bá wọn orí àwọn tó gbà tó wọn bá fi sọ mélòó kan yìí ẹgbẹ́ ní láti sọ́ra obìnrin kan bẹ̀lẹ́gbẹ̀ẹ́ lé yí ó pa báyìí báyìí ó rí òmúrùgbù báyìí báyìí báyìí òun ni ó ṣe òun jẹ́ lílọ síwájú bó ṣe ń sọ láàá náà tí wọ́n fíjọ pé ah, ìyẹn mẹ́gbẹ́gbẹ́ ah. so ìyẹn nǹkan tó jẹ́ ìgbẹ̀rẹ̀ anábọ̀ muhammad allah fọlá ní ẹni tó wà lọ bá yóò ṣe ń bẹ nínú ẹgbàá ẹ̀mọ́ mi muslim man aka arafan ẹni tó wà lọ bá ẹni tó ń yẹ nǹkan wò fata'ala an shay tó wà béèrè kankan lọ́wọ́ rẹ̀ yìí anábọ̀ allah fọlá tó gbà sọ̀rọ̀ àtàrà wà ẹ̀ náà yòó ọlọ́wọ́ wò ní gba ìròyìn ogójì ọjọ́ lọ́wọ́ owó ìgbàgbọ́ ṣùgbọ́n kọ̀ lọ bèèrè lọ́wọ́ ẹ̀ nígbà tó sọ fún tán ọkọ̀ ẹ̀ wọ́n ń fi ìbátan lákan ní ìbátan níyì ìwọ̀n ogójì ọjọ́ ọlọ́run ò ní gbà lọ́wọ́ rẹ̀ so eléyìí náà lára àwọn nǹkan ẹbọ pàbọ̀ rẹ̀ nínú sí ìwọ̀n wá wa. àwọn táwọn ń lò bá wọn wá òun ní àná ìṣòkú ọjà tó gbọdọ̀ ẹ̀kọ́ ọ̀dọ́ ẹ̀wọ̀n ló ti sí ilé ìròyìn sì kún ìgbà yìí ẹgbẹ́ agbára kan àwọn ọmọ ẹgbẹ́ agbára kan àwọn ọmọ ọ̀nà olóògbà tó dáa jù láti máa jẹ́ àtúntò tó ń ra wa ní àbíkọ́lẹ̀ tìbí kí dá ìwọ̀dí ṣíṣe rẹ̀ ṣé táwọn adájọ́ lónìí kan ní àgbà ọ̀sẹ̀ máa pọ̀ lérò bẹ̀rẹ̀ ọmọkùnrin. náà lẹ́yìn láti kọ́jú ní orúkọ tó pàtàkì nínú Ramadan yìí tó ṣe pé ọlọ́run wa subhanahu wa ta'ala ti ó pa á mọ́ fún wa ṣùgbọ́n àdúrà Muhammad sallallahu alaihi wa sallam kánà wípé láàrin twenty four títí di ìparí Ramadan ló wà ṣùgbọ́n ìwé pàtó ààrẹ sọ àmọ́ change ní ọdún kan sí ọdún kejì so ṣùgbọ́n ọ̀nà wo láti máa wá òun náà ní ká fún fún iṣẹ́ dáadáa tí mọ́gìrìbù bá ti wọlé àti bẹ̀rẹ̀ sí ní ṣe kíni àti bọ́ sínú òòrùn tọ́lọ̀ bá ní òòrùn yẹn àwùtẹ́ẹ̀sì rẹ̀ alhamdulillah so kárí pé à ń ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ olóore láwọn òòrùn yẹn ṣùgbọ́n káwá ní òkè afẹ́ kóra wájọ síbì kan afẹ́ ṣe ìlàtún kọdúrí mọ́ṣáláṣí ti wá báwọn ẹ̀ṣẹ̀ máa ń ṣe sáré sọ fún akójọta mú ẹjọ́ ìlàtún kọdúrí bóòlù àti mọ̀dágbá wà yìí ó túmọ̀ sí akàn fẹ́ ṣe ayẹyẹ tí ò lẹ́sẹ̀ lẹ́ ọ̀nà tán fi ń wálé ìlàtún kọdúrí òníká fún fún ṣe olóore láì ṣe pé àwọn ọjọ́ kan tá a máa da àtàlẹ́ta lọ́tọ̀ ìgbé ọjọ́ báyìí làtọ́ ṣe ìlàtún kọdúrí kúrò sẹ́yìn tó mọ òun yẹn anábíwá Muhammadu ọlọ́run jáde ní ọjọ́ kan ó fẹ́ sọ fún àwọn èèyàn wípé ọjọ́ òru báyìí ni òru ọjọ́ báyìí ṣùgbọ́n àwọn èèyàn méjì kan tó ṣe mọ́jọ́ ń ṣe pàǹpà láàrin ara wọn ó rẹ̀ gbàgbé ẹ̀ ó wá sọ fún owó ní tí mo jáde wá sọ ní tẹ́lẹ̀ ni ṣùgbọ́n fi pàǹpà tẹ́ ń ni ó dé kí àwọn ààbà rẹ̀ so káwà náà gbìyànjú àti kún fún iṣẹ́ olóore so tàájú àràwí ìtàyàn ààrẹ náà ni ẹgbẹ́ wálẹ̀ ṣe lókun àti yàn sí ilé rẹ̀ bá láìsí káṣẹ̀kì láwà al-Qur'an tó bá ní àwọn nǹkan tí a lè máa ṣe iṣẹ́ olóore kí ọlọ́mọ subhanahu wa ta'ala kó dé kí a rí òun tó lẹ́kùn kọlu ìnáwó wallahu a'lam wọ́n ní kọ́sán bẹ̀rẹ̀ ẹ̀ ẹ̀ pé ṣé a lè fi tàbá àbí náà máa ti sọ fún wa ìpàdé wa Muhammad ọlọ́run káwọ́ búra pẹ̀lú kankan ní àti ọlọ́run lọ so kàábà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní àyàkàlẹ́ ìbéèrè wa àkọ́kọ́ bára àtàwọn nàbà wọn àkọ́ nàbà wọn ti gba márùn nàbà tù nàbà tẹ́yìn. Ṣé táwọn èèyàn bá ń ṣe òfófó nínú Ramadan ṣé ẹ̀dọ̀ ni? Àdá mi ṣòfófó ní Ramadan, ìṣòfófó ní Ramadan ń ṣẹbọ ṣùgbọ́n iṣẹ́ ìṣèlú. Ó lè mọ́ jẹ́ kí èèyàn ní ládàá àwẹ̀ tí èèyàn gbà. Aláwọ̀ àwọn ìtàkùn rẹ̀ ìgbóná ọ̀gá ìtàkùn dáa sí àwọn ìtàkùn rẹ̀ ìbéèrè ni pé ẹni mẹ́sàn-án kan tí ó kó tàbí mẹ́ta tó ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ aṣọ tó rà àti láàkùn. Ìṣàlá kàdúgbò máa ṣẹlẹ̀. Ẹmọ́ ìjẹ̀ sọ, ó lọ sí ilé ẹgbẹ́ àti ẹ̀dùn kọ́ padà. Ìjọba mi ọ̀sọ̀ òṣìṣẹ́. Ìbéèrè mi ní ti ọ̀dọ̀. Aláàkọ́ oní pé ẹni tí a pè oní ní kíkùn, ìwọ́n pàtàkì nínú àtàkì aláàkọ́, ìkọ́ ọ̀pàá lọ́jọ́ òun ìgbà wá ní jọ́mù fún ọ̀rọ̀ ìgbàrán wàtàlá lọ́lẹ̀ ní ìṣòro pọ̀lú ìrìn ìjọ́ tuntun yóò rẹ̀ wúlú balẹ̀ fún ẹbọ yóò lọ wo ọkè kẹ́lí mẹ́fà àtàwọn ẹ̀sọ́ nílẹ̀ Yorùbá yìí pé ọlọ́kùnrin náà fún ya fi sọ́nà kò tí ó pọ̀ rẹ̀ pé ọlọ́kùnrin náà jọ ń sùn lẹ́yìn tàbí ọ̀nà wà lójú òun ẹlẹ́kìtì ní pé ẹjọ́ bá kó sínú tíkùlẹ̀ àṣà ṣé ó ní láti ọ̀sà àdàpadà láti bọ́ sínú um, ìsìnkú. náà uh, ẹni tó bá sọ pé ọlọ́run kan náà làájọ́ ń sìn eléyìí ó pọ̀ rẹ̀ ṣe so ọlọ́run kan náà ló yẹ ká mọ́ sí ilé ìpọ̀ rẹ̀ ló yẹ ká mọ́ sí ọkọ̀ rẹ̀ ọlọ́run kọ́lọ́run kan náà lájọ́ ń sìn yìí ó túnmọ̀ sí pé kí ni à ń ápù wọn ṣe ń ṣe ìjọsìn rẹ̀ ọlọ́ba rẹ̀ ti ká mọ̀ wípé làkọ́tíkà bára lẹ̀ nínú afárú ìnàmbá wọ̀ ní ọ̀sùn gbogbo ẹ̀ tó bá pe ìbáyà lọ́lọ́run ọba ní eléyìí àwọn ìpapò ayọ̀ tó lóyìn bẹ́ẹ̀ a máa pàṣẹ ìṣe ẹ̀sìn so kò jẹ́ bí agbègbè yẹn ti jẹ́ náà. ẹni tí ó bá kú sínú ṣírkù asgar tó kó sínú àwọn sínú ẹ̀ ẹni tó ṣe ṣírkù asgar a mùsùlùmí sì ní àwọn ẹ̀tọ́ tí àwọn mùsùlùmí ní ó sì ṣùgbọ́n yóò jíyà rẹ̀ níwájú ọlọ́run unlike ẹni bó ṣe ń gbé òun ń ṣe àwọn iṣẹ́ ìṣẹ́ ní níti èèyàn ṣe náà bó jalè tó bá wọ ọlọ́run tó bá wù ó lè ṣàbúrò yìí fún ṣùgbọ́n ìpìlẹ̀ ẹni tó yóò jíyà rẹ̀ ṣùgbọ́n ẹni tó ó túnmọ̀ sí òun jíyà rẹ̀ làbójú ṣùgbọ́n tó bá ṣe wípé ṣírkù tó ṣe akbar ní yóò jìyà yóò lè rà sínú ìyà yẹn kọ́lọ̀n bá tí ó ṣàfihàn aláwọ̀ Wọ́n tẹ́ láti ilé ọ̀rọ̀ kan mọ́ ìgbà tó ń ṣe wáàtí Secondly, nínú mùsùlùmí bá fàìlà rẹ̀ ní situation tí wọ́n gbé bóyá bí wọ́n wá sẹ́yìn olóòwò afẹ́rẹ́ tó ń bóyá ẹlẹ́sìn kejì ni ohun bàbá tó wá ní tó wá sí ọ̀dọ̀ tó tó máa ń ṣẹlẹ̀ rárá tí mo ìwà tí mùsùlùmí lè wọ̀nyí situation bẹ́ẹ̀ ni tó wá bá rẹ̀ lọ. láàmì ẹni tí wọ́n pè lọ sí ilé ìjọsìn tí ó yàn bí òun ní ẹ̀yìn iṣẹ́ pọ̀ tí yàn lè ṣe ṣùgbọ́n iṣẹ́ tí ó ń wà á ṣe àlìmọ́ tètè rí àbí kamẹ́rin ṣùgbọ́n àwọn iṣẹ́ kan tí yàn lè ṣe téyìn kan fi jẹun èyàn lè mọ́ ní púpọ̀ so àwọn iṣẹ́ báyẹn pọ̀ ni so èyí ò gbọ́dọ̀ gbaṣẹ́ tí ó wà kókó wá ṣe ìjọsìn ní ọ̀dọ̀ àwọn sọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ní man kafara min ba'di imanihi ẹni tó ṣe kó bá ṣe kèfè rí ní bá rí ìmọ́lẹ̀ ìgbà tó ṣe pé ó ti jẹ́ múmi ní ọlọ́wọ́ bá ní wọ̀kọ́lù ìlà àmìkáfàrí bá rí ìmáni yìí ẹni tó bá fi lè ṣe kèfè lẹ́gbà tí ó ti jẹ́ múmi ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ yìí so ìwé ìyàbẹ́ wọ̀kọ́lù ìlà wọ̀kọ́lù mutmainu bil iman tí ọkàn rẹ̀ kún fún imani wà láti nàṣára rẹ̀ kó fi sọ́dọ́rà fàálẹ̀ mọ́rọ̀dínláyí wà lọ màádábùn àbí ṣùgbọ́n ẹgbẹ́ ṣe ń pé òun ni ọkàn rẹ̀ bá fi sí bí wípé kóhun ṣe nǹkan tó jẹ́ nǹkan kèfèrí yẹn irú àwọn èèyàn bẹ́ẹ̀ ìyẹ́ ẹlẹ́tẹ̀lérò yóò máa bẹ̀ fún irú èèyàn bẹ́ẹ̀ ọlọ́run bá wá ni wọ́n gbọ́lá fún ìṣẹ̀lẹ̀ ayé lórí àkíyàmá sọ ẹni tó ń wáṣẹ́ tó torí ẹ̀ lọ ṣe ẹ̀sìn ní ìwé ìṣẹ̀bẹ́ ó gbọ́lá fún ìṣẹ̀yìn ayé mi sọ ẹni tó lè ní ẹsí ìṣẹ̀ tó ṣe pé wọ́n fọ́ọ̀tì ẹ̀ níláwọn ìkúkiri àwọn kọ́ńdù mùsùlùmí ìlú ìlú náà ẹni tó bá fọ́ọ̀tì tó ṣe pé ọkàn ni òun lè ní ẹsí مطمئن بالإيمان إلا من أكره وقلبه مطمئن بالإيمان ولكن من شرع بالكفر صدرا فعليه غضب من الله ولو عذاب عظيم سوق جبي ìyẹn ṣe jẹ́ ààlè ṣerú gẹ̀bẹ́ náà ọ̀rọ̀ lórí dajjal anábíwá muhammad sallallahu alaihi wasallam tó dárúkọ dajjal tó ń pa pé ẹni tó ń bọ̀ wá ní ó lè bọ̀ wá ṣe àwọn èèyàn lọ́nà ni yóò pèrè ní ọlọ́run fáwọn èèyàn ọlọ́run ọgbó ní káwọn nǹkan máa ṣẹlẹ̀ lọ́wọ́ ẹ̀ láwọn nǹkan ìyanu tí ó jẹ kí àwọn èèyàn tẹ́kí òye kálẹ̀ ọ̀ tẹ̀lé ṣùgbọ́n ẹ tó bá tẹ̀lé ìlú náà ni ó sọ jí tó bá lọ́nà kí ó ṣàánú wa so àsìkò yẹn ó sì ń bọ́ gẹ́gẹ́ bó ṣe lílẹ̀ nínú ọ̀rọ̀ anẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam tẹ̀lé ìlú ṣókí nípa dajjal ọlọ́wọ́ Nam fọ́sọ̀ sọ̀rọ̀ ní pé nígbà tí ń sọ̀rọ̀ nípa ànábì náà pé àwọn kan wọ́n pé èèyàn. Ǹjẹ́ àwọn tó gbé ìrìn yẹn pé wọ́n máa ẹ̀bẹ̀ ń ra àwọn tí ó máa tí ọlọ́run ti àjẹ bí ti wọ́n bẹ̀rẹ̀ bí ti àkàrà fáwọn fọ́nàǹtì ẹgbẹ́ ń ṣe nǹkan tó ń ṣe sílẹ̀ kan káàrin ó wá ń ṣe ń torí pé káàrin ẹlẹ́ bá àrí sáàlẹ́ bá àmá ṣe gbogbo ṣe ń ṣe ẹbọ ìgbọ̀wó ṣe ń torí pé káàrin sáàlẹ́ ẹmúlé ìrànlọ́rọ̀ náà. láàmì lẹ́yìn náà ni ìjà sọ orí pé ẹni tó ń ṣe nítorí káàrin ẹlẹ́ bá àkọ́ṣe rẹ̀ kẹ́ dáadáa ló ń ṣe ṣùgbọ́n ẹ̀pá ní ẹ̀ tó fi ṣe ń pé káwọn ènìyàn lè bá àmọ́ ìní eléyìí so kọ́lọ́mà kí ó ṣàmìyàn náà ma wọ́n tó ṣe eré ẹ̀pìgbẹ́ eré yẹn ní nǹkan tí ó bẹ́ so wọ́n ní ẹ̀ṣẹ̀ wípé àwọn ọgbẹ́ so bákan náà àwọn tán padà ń fi ń bọ òòṣà náà àwọn náà lẹ́ṣẹ̀ tí so àwọn eléyìí ó gbẹ́ṣẹ̀ tuntun wọn àwọn eléyìí ó gbẹ́ṣẹ̀ tuntun wọn náà ẹ̀nàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam sanna fil islam sunnatan sayyi'atan fa alayhi wizruha wa wizru man amila biha ìlà orin àwọn tó tọ̀ ìlànà ẹ̀ náà ó gbarú rẹ̀ so yóò nírúfẹ́ ìlànà ẹ̀ṣẹ̀ tí àwọn èèyàn ṣe láì ní díkíní láì ní dí ẹ̀ṣẹ̀ títí wọn àwọn olùbani tí wọ́n pé òun ló gba títí ẹ̀ pé so yóò tún gba arú títí wọn yẹn torí pé profit ni àwọn èrè tó jẹ́ níbi òun tó ṣe ìyẹn ọláwà náà lọ́gbọ́n fún ra sára ìbéèrè tí ó fẹ́ bẹ̀rẹ̀ pé ó ra ó ìsìláàmù kan sí pàápàá jùlọ sí èèyàn máa tajà kó wá ní ọkùnrin yóò máa fẹ̀wọ̀n lọ́wọ́ tó tákùnrin bá ti fẹ̀wọ̀n lọ́wọ́ òun á máa tà tó bá dé ló lọ́wọ́ òun ọjà sínú sílè ẹnìkan wá wọ́n ó wá pa pẹ́pẹ́ pẹ̀pẹ̀pẹ̀ tó nínú àwọn alẹ́kọ̀ọ́ sí láti ṣíkù náà ni ó fi bẹ̀rẹ̀ tó ti kẹta rẹ̀ lábala bẹ́ẹ̀ tí ó tún lọ ó bá kọsẹ̀ ó wà wò pé àwọn ọ̀nà pé ojú ọjọ́ dára lónìí tó ìhà ohun ìsìlámù kọsẹ̀. náà gbogbo eléyìí kí a kọsẹ̀ káwọ́ pé nǹkan báyìí báyìí báyìí yóò ṣẹlẹ̀ tá bá kọsẹ̀ ìyẹn tàtọ́ yìí ni wọ́n máa ń pè òun náà ni ká pé látara nǹkan tó ṣẹlẹ̀ yìí nǹkan burúkú kan lè ṣẹlẹ̀ tiwa látara nǹkan tó ṣẹlẹ̀ yìí tó gẹ́gẹ́ bí àwọn ìròyìn wípé tí obìnrin bá kọ́ ṣèyàn lọ́wọ́ èèyàn ò ní ta látòjú so ilé ìtàtọ́ yìí ni wọ́n ń pè ní Islam anábọ̀ Muhammad ọ̀làmúlẹ̀ tí wọ́n ń lọ ń pa rẹ̀ ètè ẹ̀bọ̀ ni eléyìí ni ìkàlára àwọn sàádọ́ anábọ̀ Muhammad ọ̀làmúlẹ̀ ó ní máa ní ìnà kò yorùbá èrò ìfọwọ́ kiri ṣùgbọ́n ọlọ́run ọba máa ń gbé kínní ẹ̀ fún òfin wa torí ìgbàlà lọ́lọ́run ta ní sọ àwò kókè ẹlòmí àní àti ìgbà tí mo ti fẹ́ obìnrin yìí onìkan ti dàrú fún mi orí búlógún wá fún mi mọ́tò mi yìí nígbà tí mo ti ń lọ onìkan ti bẹ̀rẹ̀ sí dàrú fún mi gbogbo àwọn kan yìí pàpà yóò rí òun ni ká máa wo pé nǹkan ni ó fa sábà di òyìnbó fún wa lẹ́yìn tí parí clear text fún nǹkan yẹn wípé a kàn ń wò fóun ló fà á so islam ò fẹ́ ká mọ ṣe orúkọ báyẹ̀ torí pé wọ́n ìtí ààrí ní sábàdì là ń sábàdì so nísìnyí ká mú pé nǹkan báyìí ló máa fa nǹkan yìí táàrí ẹ̀rí fún ìmú nǹkan sábàbí tí nǹkan yìí kì í ṣe sábàbí yìí torí jẹ́ pé agbọ̀rọ̀ jìnà táwọn tẹ́ eré ti kéèyàn mú bí abirú àwọn kẹta kó sọ kọ́lé rẹ̀ ipé tó ń bá ti sọ kọ́lé àwọn olè ní wọlé ẹ̀ tó ń bá sọ kọ́lé àrùn oníṣẹlẹ̀ nulé tó ń bá ti sápò ẹ̀kìní kan tó bá rí mọ́lẹ̀ gbogbo àwọn kan wọ̀ ìtìkáàdù àṣíyá lẹ́yìn àgbàbà ṣàrẹ̀yà ká má wọn nǹkan tí ó kì í ṣe tábà bí ṣẹ̀rí àtọ́lọ́wọ́n bó kúrú ni tábà wá ìṣọ́lọ́dọ̀ ọlọ́wọ́n bá ká tọrọ ìṣọ́lọ́dọ̀ ọlọ́wọ́n bá àbí ká mú tábà bí tó jẹ́ tábà mú kàwé nítorí tó ń fẹ́ protection lé rẹ̀ ní kó ṣe bá gba yín láàyè ṣùgbọ́n tó bá fẹ́ ní in addition to that képe ọlọ́run ọba fún yẹn so ìképe ọlọ́run ọba fún ìṣọ́ sábàbí ìṣẹ̀rí àmì tíṣẹ̀rí àgbà wọlé then ìṣẹ̀lẹ̀kùn káṣe géètì káṣe àwọn kan yìí sábàbí ti gbogbo nílà káyà ayé bà ní ṣùgbọ́n sì ti máa sokùn kan mọ́lé àbí mo gbé tàgírì kan sínú kinní kan òun ni òdùpá kinní kan àwọn kan yẹn ni kò ṣe prove nínú ìṣẹ̀rí ààrẹ ìtóníkáṣe ẹ̀kejì ní pé wá tó lé tàwọn nílà káyọ wá kan rẹ̀ ìrìnjà òkun ló so mọ́ lẹ́yìn so kò bá mu so irú yẹn ní ṣírkù ni tá a bá ti mú nǹkan tẹ́ sí ò gbà wọlé ní sábàbí àbí nǹkan tí gbogbo orílẹ̀ akáyé ayé ò ní gbàǹsá ọ̀rẹ́ tá a bá mú àṣì ẹ̀bọ̀ pẹ̀lú ọlọ́ tàbá tí wọ́n gbà pé nǹkan yẹn ni máa ṣe ìyẹn ti di ṣírkù akbar tá a gbà níbi mo kàn tó lè ìmára ni ọlọ́run mọ́ fún yàn ní ṣọ́wù níbi kàn tó lè ìmára ni so ibi mo ṣe yẹn ẹ̀bọ kékeré ni pé mo tó lè ìmára tí má tún wá gbà rí mọ́ mo pàpọ́ lọ́wọ́ bá mọ́ fún nínú ṣègbè kan tó lè lò ní ilé lo ó lè àǹfàbà mi tí máa ń wá ìṣọ́ra kí n káyà tún kù sí kí n ka kúlà àwọn olóògbé rọ́bì fọ́lá kúlà àwọn olóògbé rọ́bì náà sábà bí yìí tọ́lọ̀ bá àkúrú màdẹ́gbà pé sábà bí tí ọlọ́wọ́n bo àbúrò ni so irú ẹ̀ ẹ̀bọ ni nǹkan yẹn so bí ẹ̀ bá tó wá gbà pé kìíní yẹn gangan ní máa ṣe bẹ́ẹ̀ ó ti yẹbọ ńláńlá tó gbé ọ̀pọ̀ òun ìsìlámù ni kọ́nà wọn ti ṣe ìṣàmù wọn ìkànnú àwọn ọmọ ẹ̀ wa níjọ́ kan ó ń marí ìtìkùn ó ní ìgbà kan kọ́nà ọba kó ṣàmù gbogbo wa ní pé gbá ìmọ̀ olóòtú náà lọ sí Ìlọrin so ìgbésíra mẹ́ta wọn máa ń dìrì so tíra yẹn ni òun máa ń fi sí àpò tó bá ti ń bẹ òun gbà pé kò sí nǹkan tó ń jẹ́ accident kò sí ewu ojú ọ̀nà so pé òun wá gbàgbé láti mú tíra yẹn dání jọ kan so òun dé bàdàn lòun rántí pé òun bá fọwọ́ gbápò tíra òun ò rí ah kẹfìra ìbò ní ìrìn àjò yóò ṣe rí báyìí òun rẹ̀ jáde ní kí ó ní olókùnrin ọdún rẹ̀ kó máa lè jẹ́ ayá tó kò sí kó máa kò sí òun sọ́lọ́wọ́ máa burú tó ń sọ yẹn ọ̀n ìgbà tẹ́sí tó yé òun òun máa wò pé kóun mánéjì ayatul kursi kóun mánéjì ẹ̀ òun ẹ̀ṣẹ̀ wàá máa burú nǹkan tó yẹ so òun gbọ́lá fún yẹmọ̀yẹmọ tó ń dì sápò òun gbọ́lá fún ju ayé ọlọ́wọ́ bá sánẹ́bí dídì rẹ́kọmẹ́ndì tó kóun mánéjì sánẹ́bí ọlọ́wọ́ àti rẹ́kọmẹ́ndì so kọ́lọ̀ bá kí ó ṣàánú wa wọ́láwà ọlọ́ọ̀bá láàrin kó san àwọn ìsáàlù alẹ́gbọ̀n ẹni kan béèrè pẹ́sàn kan lẹ́ẹ̀kan ọ̀rọ̀ yẹn wá ń gorí orí díẹ̀ ó ní àwọn ẹlẹ́sìn kù ó lè fi mi ni pé àgbọ́yé ti mi ni pé lọ́dọ̀ ọlọ́run ètò kan ló wà káàkó pa ẹ̀sìn ẹ̀yìn owó gẹ́rẹ́ lẹ́sìn kejì. kò sí ẹ̀sìn kejì ìnàdínà ìnàláì Islam ẹ̀sọ́rọ̀ ọba yọdún sínú ẹ̀lẹ́sìn Islam òun náà lẹ́sìn gbogbo àwọn ànábì ọlọ́run ọba. اللهم سبحانه وتعالى قل يا للكتاب تعالوا إلى كلمة تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقول اشهدوا بأننا مسلمون اللهم يا نبي sọ fún ọ pé ta fún jíra ẹ máa bọ̀ wá ibi gbólóhùn kan tó pa wá pọ̀ allah na àbúlẹ̀ ìlànà ipa àgbọ̀rọ̀ sí kankan wàlá mùsùlùkà bí iṣẹ́ àní kádẹ̀ máa mú kankan lórúkú pẹ̀lú ẹ wàlá yẹ tẹ́rù ìgbà bá àdùn àbá àbọ̀n àbá bá nínú ìlà ká má gbéra wa dé ipò rọ́bù ìbò ọlọ́mọ ọba kémi má gbé wọ débẹ̀ kéwọ náà má gbé mi débẹ̀ nínú ìlà fàyìntàwọ́ lọ tán bá búrí tán àwọn oníṣe nǹkan náà sí i tọ́wọ́ tó fẹ́ ẹlẹ́sìn kejì yìí ó lè mọ túmọ̀ sí pé à ń àpúrúwù tí wọ́n ń ṣe tòun sọ lẹ́ẹ̀kan wípé ọlọ́run bá ń là kọ́tíkà fara lè nínú ọkọ̀ rí nàlá owó ìmọ̀ṣe àtàtàfàrà nínú ọkọ̀ rí nàlá àtàlẹ́ ìlú ìfọ̀làfà tó wọ́n ń ṣe òun dẹ̀ ní ẹ̀sìn tọ́lọ́run bá yọ́nú sí òun ní ẹ̀sìn àdánìlú òní ẹ̀sìn ànábì Mùsá òní gbogbo òní ẹ̀sìn tí gbogbo àwọn ànábì ọlọ́mọ bá ṣe so àwọn èèyàn tààrà àwọn ẹ̀sìn àwọn tó ń pera wọn ní àwùjí lónìí àbọ̀ ń pera wọn ní nàtọ̀rárí lónìí wọ́n adọ̀tírẹ́tì ìsìláàmù tí àwọn ànábì wọn tó wá lọ́wọ́ lórí náà ara wọn tí wọ́n tún adọ́tírẹ́tì ìsìláàmù tí Muhammad ọ̀làǹdà tí ó wá ìdájọ́ tó ń bẹ fún wọn tán adọ́tírẹ́tì ẹ̀sìn tí sájú wá àwọn náà ṣùgbọ́n òfin lọ́wọ́ ti pẹ̀rẹ́ ní mùsùlùmí àdìwà kọ́mà rárá o àwọn yẹn náà ànábì kan lọ́wọ́ bá rán sí wọn ṣùgbọ́n wọ́n bá o léèkì èyí ànábì wọn sọ fún wọn ọlọ́wọ́ bá pè wọn ní káfà tó wẹ́ tó bá bá o léèkì ní àrẹ Muhammad ọlọ́ àtàlámú wá ní ìlú náà tó ṣe kèfè rí pẹ̀lú ẹ̀ káfà lápá wọn náà so tó bá ṣe kó ṣiṣẹ́ ẹ̀ṣẹ̀ ní tí ò kọ́lọ́wọ́ bá kó ṣọ́wá níbi ẹ̀ṣẹ̀ àti ìṣẹ́ ìfìrí pẹ̀lú ẹ̀ aláwọ̀n ìbéèrè tèmi ni pé ojú wo ni Islam ti wo kéèyàn máa lo ewé àti egbò fún ìwòsàn tí wọ́n kẹsẹ̀ rẹ̀ ń jẹ́lẹ̀ fàáyé wọ́n ní màlẹ́ríà wọ́n wá ní kọ́lọ̀ já ewé kan tó fi tẹ́lẹ̀ lódà màlẹ́ríà yẹn máa tí ó bá ìlànà Islam bá ti. náà Islam encourage ká lo àti egbò tó láti ń jẹ ewé ló fún un àti ogun náà à ń jẹun gbẹ́dẹ̀ wúlò para pẹ̀lú ogun ọlọ́run so ẹni tí malaria mú bóyá orí ń fọ́ ni tó bá ní tó bá jẹ́ ewé kan kó jọ apapọ̀ mọ́ra wọn máa ń ṣe ọlọ́run máa ń lò wọn sábàbí so sábàbí lélẹ́yìí kò lágbọ̀ pé sábàbí tẹ́sí àfihàn gbogbo nílà káyà ayé gbà pé tẹ́ bá já ewé tẹ pápọ̀ èyí tó ń kí òun inú oorun èyí tí ọlọ́run bá lè lò sábàbí fún pé kí ni kó ẹ̀fọ́rí lọ kí eléyìí lọ kódà bóyá ẹni tó ń wọ́ ọmọ gan bóyá tí ó bá lò àwọn nǹkan ó lè pa gbogbo àwọn nǹkan àrùn kan tí ó lè kó bímọ sógbó islam ò ní problem pẹ̀lú yẹn ṣùgbọ́n ni tó ń lò ó kó mọ́ ní lẹ́mi pé nǹkan yẹn ló ń ṣe sábàbí nǹkan yẹn tó bá ti ní lẹ́mi pé nǹkan yẹn ló ń ṣe ìyẹn ti di ṣírkù asgard àdàbí kò ti di ṣírkù tó bá gbà pé kí nǹkan yẹn ló ń ṣe ṣírkù asgard ṣùgbọ́n tó bá lọ mú nǹkan tí ó kì í ṣe sábàbí tó tọ́ ní sábàbí nísìn mò ń wá ẹ̀yọ́nú ẹ̀yọ́nú tó wọ́n wá ní kí ní ewé kan kí n papọ̀ tí bá ti papọ̀ àwọn ìwò mọ̀ nífẹ̀ẹ́ mi kò jọra wọn kí ló fẹ́ ẹ̀yọ́nú pẹ̀lú agbọ́ àwọn ara ewé kan tí bá padà wọn lórí jẹun so ìlú kí ní ẹ sábàbí tí ẹ sì ni ìmú sábàbí tẹ́ tí ó ṣírkù ni ṣírkù agbára tabatuwa gbà pé nǹkan yẹn ló ń ṣe ṣírkù agbára mọ̀rọ̀dá kí ní ẹ̀klẹ̀ nísìn má gbà pé òkè ewédú tí mo jẹ nísìn òun ni bábàbí ṣùgbọ́n lọ́n ló ń ṣe eléyìí kò sí nǹkan tó burú mẹ́ torí pé kò sí nǹkan tó burú mi pé kí n jẹ ewédú kí n jẹ owó kí n jẹ fún àǹfààní ara ṣùgbọ́n nígbà pé ọlọ́run ọba òun ni nǹkan ẹ̀yẹ ń gba ṣíṣe nígbà tí mo mú sábàbí ṣùgbọ́n ẹbọ yóò máa di ẹbọ tí má gbà páwọn nǹkan ẹ̀ ṣe àwọn kan bẹ pé kò sí tó ń jẹ́ sí tó bá ṣe báyìí báyìí báyìí ráìlì ní ẹlẹ́bọ ni wọ́n tó di pé wọ́n ń ta àlékún wọn mùsùlùmí kò bá jẹ́ pé nǹkan tẹ́sí gbà wọlé ló lò tó bá ti gbà pé àwọn nǹkan ẹ̀yẹn ń dá ṣiṣẹ́ fúnra wọn ní òun ṣe pẹ̀lú ìyọ̀tọ̀ ọlọ́mọba ìwé yẹn fẹ́ kìbìrì mu completely ṣùgbọ́n ẹgbọ́n ṣe yíkọ́ òun fún wa lọ mú kẹtẹ́ tí ó gbà wọlé ó tún lòun sábàbí kéèkì tẹ̀ náà ti sọ́nà méjì tó bá gbà pọ́ lọ́wọ́ ló ń ṣe é ẹ́ ó ṣe ẹbọ kékeré tó bá wà pé ọlọ́wọ́ bá kọ́ ló ń ṣe ó ṣe ẹbọ ńlá tó àwọn nǹkan wọ̀nyí jíde tí ó pàtàkì kí á mọ̀ níwọ̀n láwà ni. ìbéèrè mi ni pé wọ́n sọ fún wa pé tí a bá kírun lẹ́yìn oní mọ́ṣíríkò yìí tó àdéhùn ìwọ́n ti tó bá jẹ́ gbogbo àdúgbò ní ọwọ́ rẹ̀ àwọn máa ń tó wà bẹ̀ wọ́n máa ń ṣe ìṣe ká máa dáhùn wa kí ni àti ká máa fi lẹ́yìn ọbẹ̀ ẹ̀kẹ́jì ní pé tí ẹ̀ tí kíkà bá tẹ̀ sí yẹn pé ẹ̀bọ ni àbí náà kọ́lọ̀mọ̀bá fi ó ṣàníwà ọ̀rọ̀ yíyẹ ṣẹ́wò gẹ́gẹ́ bí àwọn nǹkan tí a sọ nǹkan tẹ́ tí ó gbà wọlé ni nǹkan ni so ẹni tá a bá mọ̀ wípé ó ń ṣerú nǹkan bẹ́ẹ̀ so tó bá ṣe pẹ́ níta lè bá sọ ká ṣàlàyé fún tọ́lọ̀ ní kó gbà alhamdulillah iṣẹ́ olórí làwa náà ṣe wọ́n tó bá rí pé níta bá sọ fún ni tí ò ní gbà yóò dá sírọ́ọ̀pù pẹ̀lú wa ni yóò try láti mọ justify ẹ̀rí ẹ̀rù situation bẹ́ẹ̀ àlèfílẹ̀ then èrò títí wá kàkì ní ègbò mi ṣe wọ́n láwà ní kátẹ̀ kíyàn nínú ṣẹ̀rẹ́ ànẹ́bíwá Muhammad sallallahu alaihi wasallam kátẹ̀ kíyàn ò dá nínú ṣẹ̀rẹ́ àtò síwájú ànẹ́bíwá Muhammad sallallahu alaihi wasallam kátẹ̀ kíyàn kò sí tó burú bẹ́ kébò jẹ́ pé ní àwọn ṣẹ̀rẹ́ àmì tó síwájú irú kí àwọn èèyàn tí àwọn kankan lè jẹ́ tọ̀ ṣùgbọ́n ká ṣe nínú ìṣẹ̀lẹ̀ alẹ́ Muhammad sallallahu alaihi wasallam ó lè jẹ́ èèwọ̀ àwọn kankan bẹ ọlọ́wọ́ bá ṣe léwu tó ṣe lẹ́tọ̀ nípìnlẹ̀ ọtí mímu ọlọ́wọ́ kò ṣe léwu àwọn kan bẹ tó ṣe tó ń gbà gba ìsìlámù àsìkò kan ṣe mutí náà gbà náà gba ìsìlámù ẹlòmílẹ̀ ti kú wọn láyé anẹ́gbẹ̀wá Muhammad sallallahu alaihi àwọn kan dẹ̀ ní ọlọ́wọ́n bá fún wọn lẹ́mìí gúngùn títí di àsìkò tí ìṣe ọtí léèwọ̀ fi dé so ló pàtó jẹ́ pé ọlọ́wọ́n bá nílé sálàlẹ̀ nínú àmọ̀nù wọ àmìlú sọ̀rọ̀ àti jùnáhùn tí màá sọ èyí ìlànà tẹ́kọ̀ débi parí àyà yìí ọlọ́wọ́n bá ìgbà tó jẹ́ pé wọ́n páyọ̀ náà bá pẹ̀lú ìdí a máa ń sọ fún ara wa yìí àwọn nǹkan bí ìbẹ̀ tó ṣe pé ilẹ̀ ẹ̀sìn ó ṣẹ̀ṣẹ̀ wú síta láwùjọ ti wá ń bí sábà wo ìtàn bàbá wa ẹni bá fi lè mọ kùránì tó mọ̀ ẹdẹ tẹ́bí ó lè jẹ́ pé kí ni àfáà ńlá ní agboolé tí wọ́n nìyẹn àsìkò gbà àbí tó bá mọ kùránì dé dájú àfáànlá yìí but nísìnyí ará ọmọ kéékèèké tán ló mọdún mẹ́wàá lọ tán di abo kùrán sórí àmọ́ iye àwọn tó ṣe fọ́n jẹ́ àpá wọ́n lè ṣe pé kíní ìṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kọ́ àbí kùrán tó kù ṣẹ̀ṣẹ̀ sọ̀kalẹ̀ ṣùgbọ́n ẹnu wọn bá nǹkan tí ó dọ́dọ̀ títí wá ń gbà yẹn nìyẹn àmọ̀ jù bẹ́ẹ̀ lọ sọ ní tó ti náà bá pẹ̀lú wọn bá mi tó mọ̀ yẹn ní àlè lè kókó mọ́ wọn ṣùgbọ́n ibi táburú wà ní pé ńgbà tá a bá rí òdodo káwa tapò kání rárá àdínkù òbítà wa eléyìí ni nǹkan tí ó dá sọ fún mo kálù ní eléyìí òun ni wípé ọtí lásìkò ògbà kan ó ti ń sinú ìsìláàmù ẹ̀tọ́ ni gbẹ́gbà pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ní ayé alladhina amanu mo pẹ̀lú gbogbo òdodo innamal khamru wal maisiru wal ansab wal azlam rijsun min amali shaytan fajtanibuhu la'allakum tuflihun ọlọ́run ní ọtí múmu tẹ́tẹ́ títa iṣẹ́ èṣù ní ẹjìnà sí tẹ́wà fẹ́ jẹ́rì ẹjìnà sí tẹ́ẹ̀bá fẹ́ jẹ́rì àwọn tó ti wá mú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní kọ́tàwọn gbá ìsìlámù ṣíwájú kí òfin ẹmọ́ mú mọ́ ìlóde ni wọ́n so ẹni tá a bá rí pé ó ń ṣe àwọn nǹkan láti bá wọn sọ ọ̀rọ̀ tán bá gbà alhamdulillah náà má dẹ́gbà ní káwà yẹ fún ìwáwọ̀ yẹ bẹ́ẹ̀ títẹ̀ láti kíyàn nǹkan tí ó wà pàdé síbù ní àsìkò kan náà wọ́n ṣe rí àtọ̀rọ̀ ni ṣùgbọ́n pàtó láti pàdé wa Muhammad sallallahu alaihi wasallam àwọn sàábé ń ṣe é fún ní pọ́ìntì kan Ànábì sallallahu alaihi wasallam sọ fún é mọ́ é mọ́ èèyàn kan nu wọn ìgbà tí Ànábì sallallahu alaihi wasallam tó ní kí wọ́n sá lọ sí ìlú Abyssinia ìyẹn Ethiopia lónìí ìgbà tí ó débẹ̀ wọ́n tẹ̀ fún ọba rẹ̀ àwọn kan wọ́n ṣe tánà bí wọ́n pé ẹ̀rí fún wọn tẹ̀ fún yí ọba náà wá kan kúrò tẹ̀ fi tẹ̀ wọ́n ní adẹ́gbẹ̀ Muhammad sallallahu alaihi wasallam ó sọ fáwọn rí pé Allah nasjuda tó fún wọn lẹ́lẹ́ so àyè tẹ́ káwọn sáré ìdímọ̀ gbọ̀nrin rì olùkọ́ ń bẹ lóríwájú odidi ọba náà fún wọn ojú ti ẹ̀sìn wọn so bákan náà yẹn kan wá òun náà tẹ́ fún anamísọ̀ ọlọ́wà sálám anamísọ̀ ọlọ́wà sálám rárá làkún tó ámìrà àhàdàn àyè zira bí àhàdàn tí bàbá ní kí ẹ̀ka máa tẹ̀ fún ẹ̀ka làmọ́tò mara àǹtẹ́ zira bí obìnrin ìbá máa tẹ̀ fún ọkọ rẹ̀ lè ìzọ̀ ní hákì àlejò torí ìwọ̀ tí ọkọ ní lórí ìyàwó ṣùgbọ́n kò tọ́ fún ìyẹn kankan àti fún ọlọ́run àwa àti ẹ má ṣe fún ìyẹn wọn eléyìí tá ń sọ ẹnu àwọn afẹ́sì kò lè lórí ṣùgbọ́n àdáwò ta ní òun ní pé àwọn tírẹ̀sì yìí ni kò kárí àti àwọn èèyàn ní òòrùn ẹlòmíì rẹ̀ rí torí pé ń fẹ́ ipò yóò tọ́jú ẹ̀ yóò dọ̀ọ́ bù tíra sọ wí àwọn tẹ̀sílì kan tó ń pèsè sí ìjà lálẹ́ yìí ó kọ́mọ̀ dáadáa láwùjọ wa yìí gbogbo ilẹ̀ yorùbá tẹ̀sílì kan tó máa ń lòdì tẹ̀sí ìjà lálẹ́ ó wá ní explanation further explanation kan tí wọ́n ń pè ní haṣíyá tó sọ wí àfọ́ àkẹ́tẹ́ ń pè sọ wí òun ló tún kọ́mẹ́ǹtì lórí ẹ̀ èyí ò náà kọ́mọ̀n àfọ́ àtúntò sírí ilẹ̀ yorùbá tí ò ní ní haṣí àtúntò àbíjọ́ wá ń ṣàfọ́ àtúnṣe pé olórúkọ ilẹ̀ yorùbá ló wọ́n ní ẹni tí mo sọ yìí àfọ́ òní sí ìlú òun náà ìgbà tó wọ́n ṣe tafsiri àyà ipé ọlọ́mọba subhanahu wa ta'ala ní ojúdú ní adama fàfájà bí láìlèlé ó wá ń kọ́mẹ́ntì sí wípé eléyìí kò tọ́nu ṣẹ̀ríà ànábì muhammad ọ̀la tó ṣe wà ní sọ́rí yẹn ṣùgbọ́n torí ẹlòmíì ó mọ̀ ṣùgbọ́n àwọn òkè àgbọ̀rọ̀ mọ́ sọlé ìpamọ́ ló jẹ́ pé ní èkó àtàláwọn bòmí náà ó sheikh adam lára àwọn afáàtò gbajúmọ̀ ni wọ́n ti di kòdìdì síra méjì lè lórí ìkan wọ́n pe alìsíláàmù ọ̀tàkọ́lé jàìlíyà ìsìláàmù àti àwọn àṣà ìmọ̀kan táwọn èèyàn ṣe ṣe ìkejì ni àtàwọ́dún òfin ìsìláàmù kí là ń pè ní ìtẹríba nínú ìsìláàmù nínú síra méjèèjì yìí wọ́n kọ̀ ń dẹ́ẹ̀mù kálá ń tẹ̀ kí yẹn sheikh amaldin ó ń bẹ lórí youtube ní ó kọ́mọ̀ dáadáa fídíò ni tí bàbá ti ń ṣàlàyé wípé kò dáká máa tẹ̀ kí yẹn kọ́mọ̀ nǹkan tá lè fáṣì fún táwọn arí ni àwọn apá méjì wọn lórúkọ dáadáa ńlẹ̀ Yorùbá dáadáa ṣùgbọ́n wọn sọ jáde àwọn míì ò sọ jáde nítorí tí wọ́n wo fọ́nà ta fi ṣàpọ́nlé fáwọn ni ṣùgbọ́n ká sọ tó ní ògbó fúnra wa ní èèyàn lè tẹ̀ fún yín sí kó mọ ṣe pé fún yín lẹ́yìn kò nífẹ̀ẹ́ yín ṣùgbọ́n àwọn òkú kẹ́ẹ̀dé kí n kàn ṣe kí ìfin lọ tó bá rẹ̀ yá ní ọ̀rọ̀ bá burúkú yẹn ní àwọn kiní kan tó Yorùbá náà wọ́n sọ wọ́n á ní ìjọba lè oríṣi kí ni ìṣèwà ṣùgbọ́n ẹlòmí ni ó lè kọ̀dà lọ́mọ ó lè sọ̀tọ́ kú sọ padà torí ọ̀rọ̀ ìdọ̀bálẹ̀ ṣùgbọ́n ó ti tó wa ìtọ́nà ọba fẹ́ ká ṣe yìí nítorí ká jí nìtí nù ọlọ́wọ́n bá fẹ́ ká sálámà síra wa afu sálámà bẹ́ẹ̀ yẹn kùn ẹ̀sẹ̀ di sálámà láàrin ara yín bákan náà anábìwá Muhammad sallallahu alaihi wa sallam oríṣi mùsùlùmí bá pàdé ara wọn tán bara wọn lọ́wọ́ anábìwá sallallahu alaihi wa sallam ní tàfà kọ́tà lòdùkú bùmá ẹ̀ṣà méjèèjì yóò mọ̀ jábọ́ báyìí àti tí wọ́n bá ń ṣe tó ìbára ẹni lọ́wọ́ àtẹ̀mọ́bojú kéré ìṣẹ̀ ládàlá ṣe ṣùgbọ́n ẹlòmí àwọ̀ pẹ̀lú òpẹ́ lọ́rùn òpẹ́ yẹn àbí kí ẹni yẹn ṣe tí ọlọ́run ọba ṣe léwọ̀ nínú ìṣẹ̀lẹ̀ àdẹ́gbọ́ Muhammad sallallahu alaihi ẹ̀rọ òfin àwọn kíláàsì tó ń lọ́wọ́ ní ìdálẹ̀ ìgbà ni wọ́n fi tọ́jú àwọn ìyẹn ni ẹ̀yàn ní ẹ̀yàn ló máa ti dẹ́ta àwọn wọ́n ti dẹ́ta àwọn kíláàsì pé àwọn ilé fún fún kama kàwọn súra kan káka tẹ́yìn ọwọ́ káfí gbá ilẹ̀ eléyìí tó ń ṣe recommendation lọ́wọ́ àwọn ọmọ ìṣẹ́lẹ̀ na kàkà àwọn súra kan kàkà sọ́wọ́ kápípa gbogbo ara anẹ́wà Muhammad sallallahu alaihi wasallam pé sọ ìlú ipé ìṣọ́lù so bàbá ta ayẹ́kùnkù sí ìlú tàkà so kúlà ọdún méjèèjì tàkà ilé ìṣọ́lù anẹ́wà Muhammad sallallahu alaihi wasallam ń tàbá ka ayẹ́kùnkù sí tàbí kàkà kápípa gbogbo tàbálẹ̀ ìpalára wa ilé yóò mọ̀ jẹ́ ìṣọ̀kùn wa nígbà tàbá so àwọn nǹkan tí ẹ̀rí bá wà fún ojú ẹ̀ tó káka tàbá bí àdá ní kálá ń bí ń balẹ̀ ilé kò sí recommendation ní ọ̀rọ̀ àkọ́lọ́ ṣùgbọ́n ẹlòmí máa ń ah, kí ni evidence bá ṣe kẹta ẹlẹ́jẹ́ ní jẹ́ tó jẹ́ ti ká fi àwọn ẹlẹ́bọ́lẹ̀ kí ọmọ bá láì tí wọn náà mú torí pé ẹlòmí náà gbogbo àwọn kẹta ń ṣe yẹn wọ́n ń ṣe ó dẹ̀ jẹ́ fún wọn ní ti àwọn ọ̀kan ọdọọdún ni wọ́n lọ tọrọ ọmọ lọ́dọ̀ Ọ̀ṣun ó bá dẹ̀ di ọdún tó tẹ̀lé wọn a lọ gbọ́mọ kí sọdọ́wà sọ fún wípé kò da wípé o rí pé àdúrà ò gbà á ní kò da àdúrà mi gbà ìkẹ́ ọ̀kan láàrin bí báyàn sọ̀rọ̀ ní wípé kùránì ní ọ̀rọ̀ a ní tó ń ṣe yìí ní bá mílíọ̀nù ẹni tó ń jalè tó ń digun jalè tó ti kọ́ àmọ́ ilé wà sọ fún ló lè jíjẹ́ òdá orígbó tó bá ń jalè òdúró ìdílé kọ́ anìrọ̀ ní kò lè jíjẹ́ àdá ibẹ̀ mo ti kọ́lé mo ti ilé mo ti ra mọ́tò ilé so mi ò rí nǹkan tó gbogbo lè jíjẹ́ ṣùgbọ́n tó bá sọ fún pé òun jíjẹ́ òdá ọlọ́mọ ọba ní ẹmọ́ jalè ànímsọ láàbá ní ẹmọ́ jalè tí ò bá gbọ́ ó kú ó kọ́ lọ́n ṣùgbọ́n kò sọ yí tó kẹ́ òrí pé rí kinní kan òrí pé òrí kinní kan ó lè bẹ̀ dìbé tiẹ̀ tó ló jẹ́ pé mò ń ṣe nǹkan èyí tí mo ń fẹ́ tẹ̀lé lọ́wọ́ kò túmọ̀ sí wípé ìlànà tí mo ń tọ́ kò dáa mo dẹ̀ ń ṣe nǹkan then nǹkan tí mo ń fẹ́ tẹ̀lé lọ́wọ́ kò túmọ̀ sí pé lánàá tó ń tọ́ ò dáa torí pé ọlọ́run bá máa ṣàdáwò fún wa ń bà ní àníkọ́ àmọ̀ kọ̀ọ̀kan mú ní ká mọ̀ ìpínlẹ̀ bá ṣàdúrà ọlọ́run àgbàdúrà wa ṣùgbọ́n náà tó fi gbàdúrà wa ìkànnú ọ̀nà mẹ́ta ni tí wà ṣe pé bá ń béèrè gẹ́gẹ́ yóò fún wa àti bó ṣe pé kó ní rárá òun fẹ́ fi ti àdánwò kan kúrò fún wa ni

ṣùgbọ́n òun kò fún lọ́mọ òun náà kò bímọ so òun wà nǹkan obìnrin ọlọ́run ọlọ́run fún ẹ kò túmọ̀ sí ọlọ́run bò gbàdúrà ẹ ọlọ́run ọba lè gbàdúrà ẹ nínú àwọn ọ̀nà tó ṣe pé mo mọ̀ àdẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam sọ̀kànkọ̀lá ó ní ọlọ́run ọba lè tọ́jú ẹ fún ẹni ìyẹn ìjọ gbèjà ìṣe àná so eléyìí jẹ́

anábíwá muhammad sallallahu alaihi wasallam ó ní mọ̀nkọ́tàlá náà sọ̀rọ̀ ní àbúyá ti àbúyá tó ti yẹ ní ní ọgbà ìyá ìyá ìyá bákùn ẹni tí ó bá parẹ́ pẹ̀lú irin kan èyí yẹ ń ó dòdìdè pẹ̀lú ẹ̀yìn yóò rẹ̀ mọ̀ fi parẹ́ yóò mọ̀ jí yóò tún parẹ́ wọ́n tún gbé dìde ìyá tí wọ́n mọ̀ fi jẹ́ tó bá dijọ́ gbé dàbí ìṣe fi náà ní ní sọ́lá àdámsọ́ nípa ẹ̀ wá parẹ̀ pẹ̀lú gbókù bọ́yọ̀ láti ibì njẹ́ máa parẹ̀ náà yẹn tó máa kù láti mú òkè nìjà iná máa sínú pọ̀tìtàlẹ̀ ló sì máa parẹ̀ tí ó máa jí náà yẹn kọ́lọ́mà kí ó ṣàmúwa. so a lè para wa ní whatever condition kọ́lọ́mà kó má bí ànáwó kí lè bá ẹnì kọ̀ọ̀kan wa so kò lè parẹ̀. náà kéèsì ní ìwá ni wípé ẹnì yẹn jẹ́ sójà sójà fún kí ni èèyàn lè jẹ́ sójà fún àwọn tí wọ́n ń ṣe aburú fún àwọn èèyàn tí wọ́n ń dààmú àwọn èèyàn tí wọ́n ń wà bàjẹ́ fún àwọn èèyàn àwọn kan ní sójà àwọn ìlú kan tó ṣe wọ́n lọ sáwọn ìlú tó jẹ́ àwọn ìlú mùsùlùmí tó lọ àwọn lè mọ̀ sọ ẹni tí jẹ́ mùsùlùmí lè jẹ́ sójà fúnra rẹ̀ bẹ́ẹ̀ abàmù kò gbọ́dọ̀ jẹ́ sójà fún ìlú bẹ́ẹ̀ ìlú tó lọ ń ṣàkóso káàkiri ayé wọ́n tẹ́ pé sójà ìlú ìsìláàmù tó ń jà nítorí ẹ̀sìn ni fún ìlú islamu àṣọ boko haram àṣọ ICT àwọn yíò wọn jà ń torí ẹ̀sùn ní ṣẹ̀tọ́n ti fọpọlọ wọn ṣeré ṣùgbọ́n lápẹjú ẹni ti irú àwọn àwùjọ bí i Saudi Arabia Kuwait àti bẹ́ẹ̀ lọ Egypt tán jẹ́ àwọn ìlú tó jẹ́ ìlú mùsùlùmí àwọn náà ní standing army bí Nàìjíríà ṣe ní army ìlú ẹ̀rẹ̀ ní ìlú islamu ní sábà ń dìfẹ́ǹdì ìlú wọn tán o dé ní ẹ̀hẹ́ eléyìí tó yà dáadáa ọjà nítorí ẹ̀sìn ṣùgbọ́n kí ẹjà nítorí àti ran ìbàjẹ́ lọ́wọ́ láti ran ìlú kékeré lọ́wọ́ ẹni ẹwà jẹ́ mùsùlùmí òun ni ó wá non-champion àti mọ́ lọ pa àwọn mùsùlùmí gbọ́dọ̀ lọ kódà máa pa nìkan pa ni kó pa mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ nínú ìlú tí ó lọ tó ń ìlú ṣùgbọ́n èyí ò gbọ́dọ̀ parẹ́ ní whatever situation fọláwà rẹ̀. ìbéèrè ti parí ìgbà wọn ní ilé ìgbèrè kan wọn ní bá àmì ẹ̀kọ́ tó fún mi. wọ́n ní ṣé èyí ẹ̀rọ àṣẹ náà ṣé ẹ̀rọ àṣẹ nàìjíríà àti ẹ̀rọ àti àti àti ìgbèrè àti ìṣẹ́ àti ìlọ̀ṣẹ́ láì ṣe é gbà pé ìgbà wọn ní ẹ̀rọ ìṣẹ́ pàtàkì lẹ́yìn ìgbèrè ọ̀pọ̀ ìgbèrè dan ni kan tẹ̀lé tóra ní akọ́ ìṣẹ́ra lè lò ẹ̀wọ́n ní bíi tàbí ẹ̀yìn ìtajà máa ta fún kéyà. nam káka káfún ẹ̀jẹ̀ lọ káka alukur'an ti láti lè máa lò kí ni fún ìṣọ́ra tó bá tó fún ìṣọ́ra ní àlìlì àdìrà lọ́sù àwọn nǹkan tí a lè máa kà náà ni a ti ṣàlàyé fún ẹ ká máa kakúlẹ̀ àwọn méjèèjì ká máa kakúlẹ̀ wọ̀nyí kama ka ayatul kursi àwọn tó wà yìí ó dáa fún ìṣọ́ra púpọ̀ ẹ mọ́jà fojú kéré o torí pé problem lọ́pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí ìwò náà ní kíta bá wà sí ṣé súra kékeré súra kékeré kúlà ọdún ìrọ́bì náà gbàtánà bí tí wọ́n tàbí súra tí ọlọ́wọ́ ọba tó ní kó máa kà ní kúlà ọdún ìrọ́bì náà bàtí kúlà ọdún ìrọ́bì náà ṣùgbọ́n nìsìn ẹ sọ fún mùsùlùmí pé kó kà á òtẹ́ ṣe kiri kékeré ṣúwọ́pù fàájá ẹni tí àkèké ta wọ́n ti kà á tán táwùdá sí ń gbà tán kà á tán orú àkèké rẹ̀ lọ ṣúwọ́pù fàájá ṣùgbọ́n lónìí ẹlòmí àní pé sí àtúrà yìí so ibi tí mọ́ ni wọ́n bá lọ ọlọ́run ọgbó mọ̀ tí ń tiwà bẹ́ẹ̀ ni sọ ẹni tó ṣe pé ń pàtàn àbá sí gbogbo àwọn orúkọ àbí tán bá ti gbé àwọn nǹkan tí ò lẹ́sẹ̀ nílẹ̀ tán bá ti gbé kalẹ̀ fún ọkùn ò balẹ̀ ìkánà ọmọ ìyá ló ń sọ fún mi ó ní ìyá àwọn kan tó jẹ́ alájà so alájà yìí ó wá wo pé kí ọmọ òun tó jẹ́ pé àbúrò ọmọ rẹ̀ àbí ọmọ àbúrò rẹ̀ àbí kankan pé kó ṣàdúrà fún ìyẹn ṣàwá ṣe àdúrà bọ̀bí ìbálájá wo pé nǹkan tó ṣe fún yìí kéré ní àkókò òṣìṣẹ́ dáadáa tó padà wáyé ó ní á òun ò rí ojútùú àdúrà tó ṣe yẹn wá òkú oúnjẹ máa pọ́ níṣẹ́ alájà yìí tó wá ló ṣe ó ní kó lọ wá àbùkù fún ó wá àbùkù fún wa alájà ara àbùkù lulẹ̀ sọ wá pa sáfù ó pa sáfù ó wá ní kí alájà kan bọ́ sínú sáfù ni sọ kán mú ìwo àgbòyẹ dání sọ yí kọmọ kúrò bìkìní ẹ̀wò tó bá fi lè jáde àtìná pàṣẹ jẹ́ wà aládẹ̀ bìkìní ẹlẹ́ bí so òun náà kó bí èèyàn mélòó kan dání bó ti ẹ̀yẹ́ pé tóun náà ṣe òṣì nǹkan tó dáwọn ní kama ka nǹkan kan yìí kama ka súra kan so bọ̀ ó rẹ̀ tó fún ọgbọ̀rọ̀ rẹ̀ rìn àgbóǹtì alájà ó fẹ́ ti alájà kó inú sákù alájà kó ní bá tèrú jẹ́rì alájà ń dá padà ọjọ́ jọ ń tira wọn jọ ń tira wọn wọ́n ṣe fún mi wákàtí kan ìyá ti làágùn dáadáa lẹ́yìn oṣù kan jẹ́wọ̀n pé a ah, ní àà oríṣẹ́ yẹ oríṣẹ́ yẹ tó ní tó fi ọlọ́wọ̀n sí nìyẹn so ká mọ̀ pò kéré ẹni tí inú kùrọ̀ ayé nìyẹn mọ́ ní ṣe súnà kékeré ayé eléyìí ṣé kò fara lé ọlọ́run wa so aṣẹmọ́ ká sí lọ́ọ̀tì yẹn à ní ìdí ẹ̀ láti ká sí lọ́ọ̀tì fún ìdáàbòbò ní kàkàtú àti abẹ́ká kàkà change ọláwà lọ. Bàbá. Náà perfume ṣé a lè lo perfume tó ní alcohol nítorí dáadé ká àbọ̀ ilẹ̀. Ṣùgbọ́n tó wá ṣe rí pé ah, kò ń ṣe alcohol tó ní intoxicate wọn fi sí so eléyìí àkùsí nǹkan tí ó burú bẹ́ẹ̀ tó ń bọ́ra wọn àfẹ́ẹ̀sì ń gbà wípé ká avoid pẹ̀sìn tó bá ṣe pé wọ́n ní oní alcohol ní nínú ni so wọ́n láwọ́ àyè. Nah, okay, very comfortable. Ah, gẹ́gẹ́ bí a ṣe mọ̀ nínú orílẹ̀-èdè táwa àwọn òṣèré tí Iran ti wà bẹ́ẹ̀ ni constitution wà bẹ́ẹ̀ jẹ́ bí a ti jẹ́ ọmọ ilẹ̀ Yorùbá yìí jẹ́ tẹ̀wà mọ̀ tí ó dáadáa ní ọgbọ́n ẹ̀fà ẹ̀sìn àtàn ilẹ̀ Yorùbá ọgbọ́n ẹ̀fà ìyàwó ní ìgbà àkọsí àṣà ẹ̀dà ìjẹ́ oníṣe pẹ̀lú ọmọ èèyàn táwọn ìyàn ti kóra wọn jọ wọ́n ní ìkàtà fi ń bára wọn ìdá fi ń bára àṣà gẹ́gẹ́ bí kí àwọn wa sọ ti yorùbá lè yàtọ̀ sí ti yíbò ti yíbò lè yàtọ̀ sí ti haúsá àdèdè ní ìdí ó pàwá pọ̀ náà ìkẹyìn ọ̀kan tá àmọ̀ ni pé ìjẹ́ nǹkan kan ní àwọn tààkì láṣà yẹn ìjẹ́ alkùránì tààkù ìkàmọ́ ṣe mú ìjẹ́ àmẹ́sọ̀ lásán tààkù ìkàmọ́ ṣe mú tá a bá tààkù àwa tàpẹ́ra wa mùsùlùmí á gbọ́dọ̀ yọ ọ́ kúrò nínú ìṣètò wa táà bá yọ ọ́ kúrò ìṣèlú àpá jẹ́ ẹlẹ́ṣẹ̀ lásán àbí ká jẹ́ ẹlẹ́bọ ó ti pẹ́ lórí ìyà tí àṣà yẹn bá gbé wá torí pé oríṣiríṣi àṣà ló wà ní ti kan gbé gúnú lára àṣà kan ni ìgbé gúnú ìṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ìgbé ẹ̀yọ̀ ìṣe ẹbọ pẹ̀lú ọlọ́run so àṣàyẹn tó bá ń ṣe ìṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ṣùgbọ́n àwọn àṣà níbẹ̀ tí ò dé lẹ́wù ẹbọ tó ṣe wípé iṣẹ́ ẹ̀ṣẹ̀ ni so irú yẹn ẹni tó bá ń ṣe yóò jẹ ẹlẹ́ṣẹ̀ ìtó ẹni tó ń ṣe yóò jẹ ẹlẹ́bọ so ní ti káwọn èèyàn di pé àṣà arígbó ti di àṣà díẹ̀ ní èrè fún náà nípa àwọn ìlú lọ ń tọrọ ọmọ tó bá fẹ́ fẹ́ mọ́ sí wọn ní gbá kan síra wọn ni wọn kìra wọn mẹ́lẹ̀ pẹ̀lú láàrín ó ti di àṣà bò díẹ̀ díẹ̀ táwọn àti oríṣi ọdún mélòó kan sì kọ́lọ̀ kó ṣàánú wa yóò di nǹkan táwọn èèyàn rí nǹkan tí ó burú bẹ̀ wọn bẹ́ẹ̀ ni tẹ́lẹ̀ ẹni tó bá fi lè fún lóyún bẹ́ẹ̀ yóò di outcast nínú àwùjọ ni tí gbogbo ènìyàn ó máa sá fún ọmọ ìrìn bẹ́ẹ̀ ṣùgbọ́n nítorí pé ẹ̀rà àwọn òbí nìkan fẹ́ ṣe ti fúnra yín lóyún náà ẹlẹ́yìn tí kò sọ wọ́n di kékeré ṣùgbọ́n ó sọ di ẹlẹ́ṣẹ̀ so àṣà tó bá ti tako tẹ́sì mú wá tàbá fẹ́ Islam wá ló tàdẹ̀ níbi ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ ó àgbọ̀ràn bá wọn kò mọ́ ṣe ìlẹ́gbẹ̀ẹ́ ṣe jẹ́ wọn láwà rẹ̀ náà lórí kákàdà láìlú náà lára nǹkan tó pàtàkì púpọ̀ ní ẹ̀sìn wa ni torí pé ọlọ́ọ̀bá ní inna Allaha wa malaikatahu yusalluna ala nabi ya ayyuhalladhina amanu sallu alayhi wa sallimu taslima ọlọ́run ní òun àtàwọn màláìka àwọn ń ṣe àtàlátù fún ànábì èyí olùgbàgbọ́ òdodo ẹ̀ ṣàtàlátù fún ẹ̀ṣẹ̀ tẹ̀sílímù fún so tí ẹ̀ka bá làbọ̀rọ̀ ṣàtàlátù fún ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam tó ikú ń tako al-Qur'an ó dẹ̀ ń tako ànábì wa Muhammad sallallahu alaihi wa ṣùgbọ́n kò láti ṣe àtàlátù fún anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam agbọ́dọ̀ ṣe àtàlátù fún láì tí a ṣe lè mẹ́ ipò tánẹ́jú òde ká mọ́ dùn bẹ́ anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam pé látòtòrí ní kama àtàlátù nà tọ́lá nà máyò ẹ̀yin mùsùlùmí ẹ má yìí láì tẹbá fẹ́ yí sọ̀rọ̀ ń pa àmì ẹkùn nílẹ́rú ọlọ́run ẹkùn lójúṣe ọlọ́run mọ́tàlá fẹ́ ṣe àtàlátù fánibọ̀ muhammad sallallahu alaihi wasallam káwá fi tó gbogbo fún ẹrẹ kọ́mẹ́ǹdì ilẹ̀ aláwọ̀ sọ́lẹ̀ ala muhammad wa alali muhammad kama sọ́lẹ̀ tara ibrahim wa alali ibrahim wa barik ala muhammad wa alali muhammad kama barak tara ibrahim fi alamin ẹgbẹ́ kamilu mẹ́yìn kò sí àtàlátù tó kún tó àtàlátù kò sí ẹnu ànábì sallallahu alaihi wasallam lórí ṣùgbọ́n káṣí sallallahu alaihi wasallam káṣí aláwọ̀ sọ́lẹ̀ ala Muhammadin wasallim àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn eléyìí kúkùkù ni wọ́n òun náà dá ṣùgbọ́n àsàlátù tó kún jù òun tó dá ìgbà tẹnu àdáwà Muhammad sallallahu alaihi wasallam tó ń bá wọn pàdé ní ìdèlọ́ ẹ̀ ni pé kayfa nusalli alayka bóòlù àti mọ̀lẹ́sọ̀lá ti rẹ̀ àdájú dákẹ́ lọ ṣùgbọ́n nísìnyí kí sọ pé mo fẹ́ fi àtàlá bánàbí rẹ̀kọ́mẹ́ǹdì rẹ̀ bẹ́ẹ̀bù ò tíṣe tó jẹ́ ṣókí ó ti ń sìn mo wá lọ gbé àwọn àtàlá sí ní mo wá gbé ilẹ̀ rọ mo gbé mo gbé wọn mo rọ wọn kalẹ̀ wọn á ṣe náà ìdúnímọ̀ àtàlá ti ta gbé ẹ̀rọ fún wa wa tàdé tí wọ́n rẹ̀kọ́mẹ́ǹdì ẹ̀fọ́ òyìnbó máa ṣe bẹ́ẹ̀ yóò fẹ́ sọ nǹkan ẹ̀yẹ di ara ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ bí díà táà rí lónìí àládálẹ̀ ìlú ti wá yìí kémi gbé nǹkan kí ni wọ́n fúnra mi kí wọ́n á tún ọdún fẹ́ẹ̀dì ìpamọ́ ìbá ìyẹn ti mọ ṣe é kù àmọ́ á fi ìtẹ́sí ilẹ̀ pọ̀ mọ́yìn ìbílẹ̀ agbèrè ìbílẹ̀ bẹ̀rẹ̀ jẹ́ àdúrà ti tiwa ó da ju ti wá wọn tẹ́lẹ̀ òní ìgbélé tó gbélé náà jẹ́láyò kẹrà lára rẹ̀ fẹ́ntó wá ti kàárí èdè ti kàárí dáadáa kọ́lọ̀ wà ó ṣàánú wa ni so ẹ máa rí bẹ́ àlà ọmọ sọ́lé àlà muhammadin warham muhammadan ìrọ́lọ́wọ́ bá ṣàtọ̀ láti fún muhammad ó dé sí hatta láyé nǹkọ́ nínú sọ̀lá ti ṣe ohun tí ó fi lọ́pàá láti kọ̀ọ̀kan náà ẹ̀tọ́ bá ń kàdà ẹ̀mẹ́ kàrà ṣe ẹ̀tìlẹ́lẹ̀ rẹ̀ hatta láyé nǹkọ́ nínú sọ̀lá ti ṣe ohun tí ó fi lọ́pàá àṣejù ni bóòlù lọ́wọ́ yìí sọ̀rọ̀ fún àmẹ́sí tí ó fi dẹ́sọ̀rọ̀ láti kẹ̀kẹ́ mọ́ tọ́lọ́ bá ń sọ ní alukọ̀rán tó wà lẹ́lẹ́ yìí sọ ní ààrẹ yíkó wà màlá ikátùlù ọlọ́run àtàwọn màláìka àwọn ń ṣe àtàlá fún ẹ̀yìn náà ìtẹ́ fúra tọ́lọ́ bá sọ ilé kí ìyá àlúwà lẹ́bí náà àmọ̀ sọ ní wà àríwá sẹ́lẹ̀ mú tẹ́sílímọ̀ náà rọ́ọ̀ bá ti sọ ilé wà lẹ́bí sọ ní àlẹ́kùn àmọ́ láìka tù òun àtàwọn màláìka rẹ̀ sọ̀tàlá fún ẹ̀yìn náà

tí o fi ní sọ̀lá sí kẹ̀kẹ́ mọ́ ṣé ìkẹ́kọ̀ọ́ àrẹ́bí tí o fi ní ṣe ìkẹ́kọ̀ọ́ ìkẹ́kẹ̀kẹ́ mọ́ eléyìí àṣejù ní àdúrà ní oríṣi nǹkan tí ó dá so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láàrẹ̀ náà ni pé ìyọ́ ọlọ́mọ bá sọ àtàlámù fánàbí máa náfà áti tàmà inú lókùn ìgbà tí ó lè bá ń lò máa náfà áti tàmà inú lókùn ìgbà tí ní àwọn àkókò tó bá ń ṣe àǹfààní fáwọn èèyàn nípa ìṣẹ̀dára lẹ́ẹ̀kan lòun fẹ́ tọrọ àtàlátùpánà bí oríkọ́nà ọmọ rẹ̀ àtàlátùpánà bí lópin ìgbà tí oríṣẹ́ ń bá ń wúlò táwọn àtòkọ bá ń wúlò so àwọn kẹta gbọ́rọ̀ jìnà sí orí ìdàláì ìlú ká jìnà sí mo ti sọ fún alẹ́ kan ẹ̀bọ̀ tó ṣe máa ń ka sí nǹkan máa ń dáhùn yẹn wọ́n ní kẹ́kọ́ nìkan dáhùn sí mi pe ó ń dáhùn fún pe ẹpẹ ṣùgbọ́n tó kà wá ní pé ṣé nǹkan tó ń lò ìjọ ọlọ́mọ bá àbúrò nínú ìjọ ọlọ́mọ àbúrò eléyìí ni nǹkan tí ó pàtàkì ju ọlọ́mọ tí ó ṣàmìlò ọlọ́wọ́ náà máa ní àwọn ìyá kan bèèrè wípé àwọn ti kọjá tẹ́wọ́n tí báwo ni àwọn olùlágbára àti gbà náà bá gbà ó ní àwọn lára tó ẹ̀tọ́ tó tọ́ ló ní wọ́n lára tí wọ́n lè gbà ìtúwọ̀n èṣù àwọn léṣe ẹ̀sìn fún wọn ní ọ̀dá láti mọ́ gbáwẹ̀ wọn kán mọ́ bọ́ aláìní ní ọjọ́ kọ̀ọ̀kan ní àwọn ọjọ́ ààrùn ṣùgbọ́n tó wáyé fún wọn lè fà wọn bá pé 100 èjì kọ́ ni ọ̀rọ̀ ààrùn ṣé ènìyàn lè gbà á mọ́ àbí kò lè gbà á mọ́ ẹlòmíì sì ó lè wọ́n ti dúró àti 20 lọ ṣùgbọ́n ní ààrùn kan tó permanent tó ṣe wípé kò ṣe ààrùn tí ó lè sílẹ̀ kó lè gbà sọ́rọ́ ìyàgbá yóò mọ̀ bọ́ aláìní wọ́n kẹ́ bá àwẹ̀ tó ṣe tó yóò àrùn tí ó mọ ni tòun ni kó máa ń bá àwẹ̀ ní àárín àti ìbòtáàmù yẹn ti mú tó bá di kí àrùn yẹn lọ kó san padà kò jẹ́ bí ó ṣe jẹ́ ọ̀la ọ̀la Bí a ṣe ń ṣe lọ́sílẹ̀ kan, wọ́n á hàn sánlẹ̀ ẹni tó wọ́n fojú ẹ̀rọ náà ni, tó kọ̀kọ̀ kárí, àwọn obìnrin kan ló gbà kí ní àwọn ayáyà ìwà yìí ṣe àgbáríwò wáyẹ́sì fọ́nà àwọn tóòdè tó lé tóòdè ní àgbọ̀dọ̀ báyìí àwọn ìtàlẹ́sì náà ṣe o lẹ́nu àwọn olùmọ̀lẹ́ àwọn olùmọ̀lẹ́ ní ìṣòro fún òfin wà náà lọ́nà òṣèlú. nọ́mbà èèyàn tán béèrè àyà tí mo ló kó tàn ìgbẹ́ ẹ̀ta sínú súrátù Maryam verse 5 رب السماوات والأرض وما بينهما فاعبده وصبر لعبادته أن تعلم له سبيلا